السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله وبركاته atọrọ ìkẹ́ àtìgì fún anábíwá Muhammad abúlọ́mà sọ́nà wátàálá kí ó bá mú ìkẹ́ àtìgì ní tó bá mú bá kó ń bá wọn ara lèrè àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo aná ní àpapọ̀ insha Allah ta'ala ní ìní amaka fúnra wa inú tíra al-ajwibatul mufidatu an as'ilatul manahijil jadida èyí tó jẹ́ pé gbogbo ẹ̀pátá fatuwa tí wọ́n bí Sheikh Fawzan nínú akọ gbogbo kan شيخ لا لا لا فوزان، tí wọ́n bí Sheikh Fauzan àwọn fatawa yìí ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ almanahij da'awiyya manahij tíra tí yóò pàtàkì tó yẹ kí àwọn talabatul ilmi ká nínú ìtí yóò tó wá ṣe lẹ́sọ̀ọ́ tó ní tààlíkù ìkaná afá tí iṣẹ́ Abu Jamal bin Farhan al ó tó wá jẹ́ kí ẹ̀sọ bá tíra mú ó ṣàlàyé lórí àfàtàwà yìí ó ṣe tààlékù lórí ẹ̀ so àwọn tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ manhaju da'awiyya tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ manhaju salafiyya àbí manhaju ahli sunna wal jama'a ẹ̀yà ká gbọ́ yí dáadáa pàápàá jùlọ lásìkò tí gbogbo ẹ̀ ń dojú rú mọ́ra wọn yìí wọ́n sì ti ní òkùnkùn ní kùnkó nínú mọ́sẹ̀ kí ni kó wọ́n mọ̀ nú nígbàtí ẹ̀bá ọmọdé yẹn ṣe tí ó gẹ báwo dáàpọ̀ náà yóò sì mọ̀ pé ilé ní ìlànà tó dá ilé ní ìlànà tí ó dá ṣùgbọ́n tí nǹkan bá yé yẹn sí náà tẹ́lẹ̀ gbogbo dàrú torí ẹni tó yé tí ò bá mọ́ra àtọ́bá kóru dúgbò lẹ̀ kó lè dàrú mọ́ náà lọ́wọ́ tí ò bá yé dáadáa ká sọ pé ní tí ó mọ̀ kankan nípa àwọn ọ̀rọ̀ wọ̀nyí ló fi ṣe pàtàkì ẹ̀pẹ́lẹ́ kọ̀ọ̀kan ká máa kàṣọ́ wa létí àfàtàwà àwọn àfá lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú lánàá ahli sunnati wal jama'a àdìsọ́kàn wọn bákanáà ìrìn àtàfin ìyàtẹ́kọ̀ sí ọ̀rọ̀ dáwà bóòna ṣe ń pèpè gẹ́mú ìsọ tíra yìí látòkìtílẹ̀ fatuwa ni tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ mọ́ ní hajj ní ẹ̀nẹ́sọ́ ní al-ajwibatu al-mufidatu an as'ilati al-manahij al-jadida náà nínú bèèrè tí wọ́n bí wà bá tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ jama àwọn ọjọ́ ní tó pọ́pùlà lọ́dọ̀ tí wá ń ṣe ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ wọ́n bí wá pé nẹ́sìmọ̀ òkè sí rọ ọ̀pọ̀lọpọ̀ ọgbàlá ma ń gbọ́ amma yusamma bil jama'atil islamiyya náà ta mọ̀ pé jama'a islam jama'a islam islamic society islamic clinical eh, sama gbọ́ káàkiri fi hadha al'asr lásìkò tàà wáyé ọ̀pọ̀lọpọ̀ alámọ̀gbọ́ jama'a lágbọ́já àwọn àjọ lágbọ́já fi mọ̀kẹ́lifẹ̀ àníhá ilẹ̀ alam ní gbogbo àgbáyé káàkiri káàkiri sí lówà kò mọ́ ní ìlú kan níbi ìṣẹ̀lẹ̀ ibẹ̀ ilẹ̀ lárúbáwá ní ìṣẹ̀lẹ̀ níbi tí èsì ilẹ̀ lárúbáwá fáwọn gbọ́ àjàmọ́ ìdá àlàmùyákùn làdé ìbédà tàbárí jẹ́ máa kan gbogbo tó kó pẹ́ra rẹ̀ tàbárí jẹ́ mẹ́sì náà lò sáàlé máa lọ́dọ́ wọn káwọn bá wọn kópa nínú àwọn activities wọn tí wọ́n bá ń ṣe ìdá àlàmùyákùn làdé ìbédà nígbàtà bàbá bídí àmọ́ wọn ní tàbá ká bídí àmọ́ wọn lọ́wọ́ sáà lè bá wọn kópa sáà lè participate pẹ̀lú wọn ilé ni ìbéèrè tí oníbéèrè bí Sheikh Fauzan aljawab àbá ní ar-rasul sallallahu alaihi wa alihi jíṣẹ́ wa tí sànúbà muhammad akhbarana ó ti fún wa nírò àbáyànà lánà ó ti ṣàlàyé fún wa káífà náàmàlì bó láti máa ṣe kí láàmà ṣe alánàbí ti sọ fún wa ma tárọka ṣe an kò fi nkankan lẹ̀ ìkọrìbò ummatahu ilallahi illa wa bayyana nǹkan tí ó sún àwọn al'umma rẹ̀ mọ́dọ̀ lọ tí ó jẹ kan rí yọ̀nà lọ́nà ànábì òfin ilẹ̀ láì ṣàlàyé ìyẹn ni bídí àfihàn ológun ọ̀nà ẹ̀sìn yìí torí pé lìfáànù hálù oníbídí àpòní pé ànábì ò ṣàlàyé nǹkan pé kéèfé lìfáànù mọ̀kọ́lù kò fẹ́ni sọ́jà àdìpá ànábì ò ṣàlàyé pé torí pé kò sẹ́ntẹ́nu ẹgbà ànábì ò jíjẹ́ pé kò sẹ́ni tó lè sọ yóò ṣùgbọ́n lìfáànù lẹ́hálù ìṣesí rẹ̀ yìí ti ń sọ fún wa ni pé ànábì ò ṣe kíni kò jíṣẹ́ pé tọ́bá ti ti pé tó ń sọ fún wa ní pálẹ́bí òjíṣẹ́ pé òun ó dìnà ẹ̀ ẹni ní òun sọ bá wọn ṣùgbọ́n wà sọ pé ìfẹ́ tọ́rin pé ìtumọ̀ sí torí pé ìjọ ti tí wọ́n ṣe pálẹ́bí òmú wa ìtumọ̀ rẹ̀ pé ànẹ́bí ò jẹ́ pé torí pé wọ́n rí pé tó dáa ní wọ́n rí pé tó nítorí sọ fún wa ni pé nǹkan yìí o ànábì ò sọ mẹ́sẹ̀ ṣùgbọ́n yẹ kó wà ń bẹ̀ tọ́rọ̀ bí dí àfilé wọn nítorí pé ànábì ti ṣàlàyé gbogbo ẹ̀sìn fún wa kò sí tí ó jẹ́ kárí ìyọnu ọlọ́run tí ó jẹ́ kí a rí orí ọlọ́run kárí kí ọlọ́run tánàbí ti ṣàlàyé fún wa pàmàtàrọ̀ kàṣẹ́ àyíyùbù ìdúhùn mìnà lọ́hí ìlà wà bàyánà kò sí nǹkan tí ó jẹ káwọn àlò ọmọ kájínà sọ́lọ́n àbí tí ó gbìyàn jìnà sọ́lọ́n tí ó jẹ kán rí bínú ọlọ́n tánàbí ò ti ṣàlàyé bákaná àìsẹ́ gbogbo orí tí èyàn fi rí ọnà ọlọ́n tánàbí ti sọ fún wa gbogbo nǹkan aburú tí èyàn fi rí bínú ọlọ́n tánàbí ti kẹwàá ń lọ ń pa rẹ̀ ẹbá ìsọ lọ́rọ̀ bídíà fi lágbára torípé oní bídíà ń sọ pé ànábí òjíṣẹ́ pé ní nínú ìfèsí rẹ̀ kúrà bí òfẹ́ náà wí jáde sheikh jamalul farah alharifi gbàtàwọn ṣàlàyé ọ̀rọ̀ yìí bí tí wà kọ́lọ̀n kó bá sọ wọn ìtàn tọ́ka sí ilal hadithi sáàbìtì sahih hadithi kan tó rinlẹ̀ látọ̀dọ̀ ànábì ní tí a bá ń tọ́ka sí عن النبي صلى الله عليه وسلم حيث يقول أو حيث قال إبتان بجين صباح يكوني ما تركت شيئا òfin kankan lẹ̀ ẹ̀kí ìtìbánà ìṣèlú nẹ́kàrà nìyẹn ما تركت شيئا النكرة في سياق النفي تفيد العموم يبقى في كان يقربكم إلى الله kí ó jẹ́ kẹ́ súnmọ́ lọ́n kí ó sún yímọ́ lọ́n tẹ́fìrí yọnu ọlọ́n illa amartukum bí àyàbí kí n ti ṣàlàyé ẹ̀ fún yín nǹkan tí ó jẹ́ kẹrí ọ̀nà ọ̀nà kan ò sí tí ti sọ fún yín a ní hadithi abdurrazak ọgbà nínú musannafẹ́ àti alimamul bayhaqi àtàwọn mìíràn ومن ذلك ومن ذلك هذه المسألة bàbá nínú tọ́rẹ bí ò dákẹ́lé lórí tó ṣàlàyé fún wa ní irú béèrè tẹ béèrè lọ́wọ́ mi kí ni béèrè náà ìbéèrè pa ń gbọ́ ẹgbẹ́ lọ́tún ẹgbẹ́ ní òsì gbogbo níbi ti sọ ara ń tó sọ náà ní irú tẹ béèrè kọl sallallahu ẹnikẹ́ni tí bá ń tẹ̀mí nínú yín man ya'ish minkum ẹnikẹ́ni tí bá ń bẹ láyé yòbó ni tó wà lókè ìpẹ̀ fàṣàyàrọ̀ ikhtilafan kathira yóò padà ráwọn ìyapa oníranran ìyapa yìí ànábì yóò dákẹ́ lórí pé ìyapa lásán ó tó wá ròyìn pé kathira yóò pọ̀ báyìí bá mọ́ta rí sí ẹ̀rìfẹ́ tánàbí sọ ti ṣẹlẹ̀ ìyapá ti pọ̀ káàkiri ìmọ̀tánàbí sọ kò sí o torí pé tánàbí ló pẹ̀lú nǹkan ẹni fàfàyàrọ̀ sí ìyẹn ilẹ̀ sikbal pé yóò padà ṣẹlẹ̀ ìyẹn àwọn olùpẹ́ àríro eléyìí àfíndẹ́rù bá ọlọ́rọ̀ ni anẹ́bí ti bóòlù ó ṣe wá mọ̀ bóòlù àrẹ́ ti ṣe mọ̀ pé ó tẹ́lẹ̀ ìyẹn náà pè ní min àlámì nùbó wà níbi ìjánẹ́bì ànẹ́bí ọlọ́run yóò jíṣẹ́ tó ti síwájú yóò mọ̀ sọ tó ti sọlẹ̀ yóò mọ̀ sọ tó wà ní àsìpẹ̀ yóò ti sọ tó padà ń bọ̀ pàápàá jùlọ ànẹ́bí ọmọ sọ́dọ̀ káíkó iṣẹ́ rẹ̀ wá dìbì kan kọ́ọ̀tì àwọn tó padà wá lẹ́yìn yẹn tí ìkọba ṣẹlẹ̀ bóòrùn ẹsẹ̀ yẹn jú ẹ̀ tó yẹ pé iṣẹ́ tánẹ́bí ṣe ó sì dúró wọ́n ní wọ́n mọ́sẹ̀ yẹn jú lọ gbére ni oní tí ó ṣẹlẹ̀ lásìkò kan àfikẹ́ ti rí tánẹ́bí ti tán parí àìsàbá rí ìyàpọ̀ oríṣiríṣi ń sin ibi tádà ṣùgbọ́n nígbà tó yẹ pé nǹkan yìí àrùn ni kìí ṣe wòsàn a nífẹ́ ká ma àrùn ni ó sì fi ogun rẹ̀ tí rẹ́mẹ́dì rẹ̀ ó ti fi sí lẹ́gbẹ̀ẹ́ fa iná ọmọ ìyá ìṣì mí ń kó fàṣàyàrọ̀ tẹ̀láfàn kẹfẹ́ rọ̀ ẹni tí bá ń tẹ̀mínú yóò rí apá oríṣiríṣi àrùn tí ó padà ṣe wà lànẹ́bí sọ fún wa ṣùgbọ́n wá tírítì àrùn náà àrùn iná wá ní dé sí ṣùgbọ́n tírítímẹ́ntì yẹn lọ́pọ̀lọpọ̀ fẹ́ fẹ́ gíní wọ́n fẹ́ lò ibi tí wà láwá nìyẹn kódẹ̀ lómi ma ń jókòó dírọ́ àdíjì pé ẹfin kálukúlẹ̀ ànẹ́bìtì ní àáṣe gíní àápin mọ́mọ́ àdíjì lẹ́gbẹ́ kan nígbà tó lápin tí ó fi wòsàn sí ni inú àwọn sọ pé bàbá wá dúró láàrin ikẹ́ kó ti àdíjì yókù wọ́n dì làkín ṣùgbọ́n mọ́wọ̀lì àyíndà òdó ṣe nígbà tí ìkẹba tẹ̀lẹ̀ kí wá ní solution àbákan fílẹ̀ bẹ́ kàmọ̀ ya pálọ́ ó ní solution kí ni solution náà anẹ́bì ni fa'alaykum bi sunnati súnàmì ní kẹ padà sí ẹwọ rẹ́mẹ́dì tánẹ́bì fún wa lórí àìsàn ìyapa oníranran torípé ìyapa náà ló fà tí ìjọ ìfíyàtọ̀ sí eléyìí tó ẹ́kọ́ ní mọ́ní àjùkẹ́ náà lẹ bá wà kọ́lá kẹ́kẹ́ ń fi orúkọ dára yí mọ̀ pé báwa ṣe ń ṣètò dáwà kíníkan brothers àwọn kíníkan ìyẹn ìkẹ́kẹ́ láti mọ̀ kà fún ṣùgbọ́n bórúkọ ṣe yàtọ̀ náà nìlànà kálukú yàtọ̀ báwa pé súfíìsì ẹ̀tìmọ̀rú sọ́mọ̀ ṣe pẹ́kẹ́ tàlàfíà ẹ̀tìmọ̀rú sọ́mọ̀ ṣe tẹ̀mílígì ẹ̀tìmọ̀rú sọ́mọ̀ ni bórúkọ ṣe yàtọ̀ náà ni alásàlátù àti mọ̀ntánmọ̀ ṣe bẹ̀ a níbi ni gbogbo ẹbá tó wá dé kí lọ́nà àbáyọ fa alaykum bí sunnati ẹ padà sí bí súnnà mi a níbi ni ẹ máa mánéjì ara yín ẹjẹ́ akóra wájọ́ kátúpa àwọn súnfí náà kọ̀dìrí akẹ́nà mọ́ sọ báhun ìtàmọ́ ní pé ẹjẹ́ padà sí di kíni súnnà ẹni tó bá ti wá ń di súnnà yẹn ṣíkẹ̀ náà iná òjò wọ̀ papọ̀ anẹ́bí ò sọ pé ní ẹkọ́ gbogbo wa káwọn mánéjì ara wa báwọn kò sọ rẹ́mẹ́dì tó fún wa kọ́ torígbà tí ìlànà nọmba ẹ́dà ti bí ò dáa tó níkàjọ máa ẹni tí ó fara káfá òun ni ìlànà a tó dá yẹn torí pé yóò juwọ́lẹ̀ fún kíni b kí lánà wọn lè bá rẹ̀ pọ̀ ìyẹn ni dáwà tẹ̀kìrìb ẹjájọ́ mọ́ parapọ̀ ló fi léwu àtẹ̀kìrìbù bẹ́ẹ̀ náà àdìyàn tẹ́kẹ́gbẹ́ fún ìsìnkí ká fún èsì mara àwọn ẹ̀wúrí àti nàìsọ́rọ̀ lè yọnu sí ẹláìlẹ́ àfi tó fi tẹ̀lé lánàá wọn ẹ lè mánéjẹ̀rẹ̀ ayé àti tọ́bà lọ bá wọn tọ́jú tọwọ́ ẹlẹ́ káwàá mú látara rẹ̀ náà ká láàrin àwa mùsùlùmí náà oní fídíò lè yọnu sí ẹ àfi tọ́bà mọ́ ẹsẹ́ kíní tọ́mọ̀ ọdọ́gbọ́n ti sún in tó sọ fún anẹ́ ni pé tíru ẹ bá ti ṣẹlẹ̀ aleikum ìsúnnàtì súnà ni mi padà sí fàsúnnàtì lùkúlàfà ìrọ́ṣìdínà màdìyínà mi báàdì àtìlànà àwọn àrólé fẹ́mọ̀nà fàfimọ̀nà fẹ́mọ̀ lẹ́yìn mi àwọn ẹ̀nà sọ̀hábà ìlànà àwọn sálàfù ní kẹ́ kò sí tí ń jẹ́ tàlàfíyà ẹ́dàkọ̀ àwọn tánẹ́bí ní a padà sọ́dọ̀ ẹ̀bọ́ ní ti jẹ́ ti wà sáà níwá lẹ́yìn wà bọ́n níwá síwájú ẹ́ tó wá kí ní ó jẹ́ fún yẹn tálàfù ẹnìkan wá ń lò nà ali yóò ti gùn ju lórí àwọn tó máa tó tẹ̀lé wàtà alẹ́dínà tọ́bà ohun bí sáà dí gbogbo ẹni tó tẹ̀lé wọn lórí dáadáa obìnrin múlànà ibn Sirin múlànà makirud múlànà kaba múlànà kaba bí lórí àwọn àyímọ̀ mẹ́rẹ̀ẹ̀rin yóò ti gbójú ó sì pa gbogbo ẹ̀kọ́ ìlànà kí ní tẹ̀lé làwọn salaf ẹ̀pẹ́ anábìbí súnà ròyìn ìlànà wọn ìlànà alù súnà ìkẹ̀kẹ́ náà gbogbo ẹnjá sí lókùngbà tí wọ́n múlànà ẹnìkan tọ́ wáyé kú lórí ẹ̀ pàásì rẹ̀ ní tó ní àtẹ̀lé èèyàn kan àlébí òfin èèyàn kan bí ìkòlàfà ló pé ìwọ́n wáyé mẹ́yàn kan ọgbà pé tẹ́ lọ ẹnìkanáà àwọn ẹni ìṣíwájú tọ́sọ èmi dìrọ̀ mọ́ ìlànà wọn ọwágbà pé tẹ́niyàn lọ bó ní tìjà ní àṣẹ lọ bí wọ́n pẹ́ra rẹ̀ bẹ́ àbẹ́yẹn tó gbọ́mọ́ sí àbílẹ́rí tó mú kan náà sálá fún wa mọ́ mọ́lìkíyàlá wa tó gbà pé ẹnìkan wá lé ní àti mọ̀lẹ́kẹ́ àtàbọ̀ ànífà àti Imam Muhammadu àti gbogbo wọn bẹ́ẹ̀ àti láìsù àti àwọn afẹ́sìn tó ti lọ lórí ẹ̀sọ́ àbà ìlànà mọ̀ tẹ̀lé ẹ̀ sì já síwájú mi wá ní àlàáfíà ní òun tẹ̀lé wá ní bídíà ìlànà tiẹ̀ ààrẹ ẹ̀rí tó ìdẹ́ ìlàfírí bá kiri àrí omari àrí aláwí eh, alínìkàlà wá díkíní láàrọ̀ mọ́ àwọn kíyàrọ̀tù náà bá dá nàbí ìfẹ̀sọ̀lá àwọn ẹni àpẹẹlẹ̀ lẹ́yìn gbàtà nẹ́bí lọ́tún àrí lẹ́yìn lẹ́yìn àwọn àfẹ́sì náà wá dé àwọn gẹ́wà dì náà ìwọ́n tó gbèrú pé èmi ànẹ̀fí ní mí lọ́gbọ́n tí wọ́n máa àbọ́ ànífàsọ oníkẹ́nìkan rọ̀ mọ́ òní ẹ̀tẹ̀lẹ́rì náà ọ̀nà àbáyọ fáwọn ìpìláàfù tó ń ṣẹlẹ̀ tí ó máa ṣẹlẹ̀ títí ṣẹlẹ̀ tí ó sì máa ṣẹlẹ̀ ọ̀nà àbáyọ náà ni alaykum bi sunnati fánàbí sọ mẹ́lọ náà bọ́ bá lè kẹ́rọ sọ́nà al-Qur'an ti fa in tanaza'tum fi shay'in farudduhu ila Allahi ọlọ́run ní tẹ́ bá ti rí ẹ padà tó di síra ọlọ́run ẹ padà sí lánà ànábì zálíkà khairun wà áhàn tàwílà ìyẹn lọ́nà àbáyọ tó dá ìfànàlá ìyẹn ni ó lẹ́yìn ọba lọ́rọ̀ lẹ́yìn síbi tó dá ìyẹn ni ṣùgbọ́n ẹjá tó gbogbo àjọ káwà sọ fún àmà tí wọ́n náà yìí tó bá ti jẹ́ nínú ẹ̀mọ́ bàwọn ètò àdìjọ sáì <laughs> pé ká máa pàmpà ara wa báwọn kẹfí ń sọ lè ní ìtọba kan tó fídé àwọn àjọsọ pé àjọkọ àkọsílẹ̀ pé káwọn máa ṣe kí ní káwọn sọ káwọn kọndẹ́mù ara mọ́ kéde kọndẹ́mù èèyàn là ń kọndẹ́mù mọ́ ní àjì tí ó dá là ń sọ pé kò dá ṣùgbọ́n tí ó sọ náà kó wà ni kọ́yẹ pé ní étrẹ́dì yẹn gbà tọ́bá ń sọ pé ókè ẹjá mọ̀ pàmpara bẹ́ẹ̀ ta ní ó farakata súnnẹ̀ ní ó farakata torí kò ààrẹ tí ń takùlà nà náà ibẹ̀ àti dákẹ́ torí kíní káàrinwà lè bá gún nígbàtà sòsèlú kìí ti ṣe jà ọ̀rọ̀ ẹ̀sìn ni tó yẹ ká fi tẹ̀sìn yẹn jú ẹ̀ ọ̀rọ̀ ayé wọn mú bẹ́ẹ̀ àìbẹ̀kọ́ ká ní ló Nàìjíríà yóò tọ́bá yapa káwàá fáìfẹ́ ìkálukú mọ́ ẹsẹ́ bó bá ṣe rí bẹ́ẹ̀

káfẹ́ pé tó dá kárí tí ó dá káfẹ́ sọ pé kò dá nígbà tí kìtàbù wa súnà ìlànà tọ́nà tó ló jíṣẹ́ rẹ̀ nìyẹn anábi nílànà yìí ni kẹ́ tẹ̀lé samasako bí ha ẹgbàmú jẹ́mọ́ ìkan ọ̀rọ̀ nípa mélòó la fẹ́ rí bí ó pọ̀ àyíbẹ̀kọ́ ni alákọ̀ọ́kọ́ ni aleikum bisunnati aleikum bisunnati amúrù ni o اسم فعل بمعنى الزام التزم بسنتي ادوني مكني سنامي àti àkọ́kọ́nu sáré bá bá aláfẹ́ kan fẹ́yẹ kó tó wà gẹ́gẹ́ bí ọmọ lẹ́yìn rẹ̀ gidi àníbẹ̀ tó wá dúró lórí ẹ̀ ó tó wá pàtẹ́ bí ìfẹ́fẹ́ tàmá sàkù anábí ò tó dúró lẹ́yìn ó ní wà ìyẹn àdàpè ọ̀rọ̀ ní kìnáyà ni tẹ̀dúlù alá kí ẹfì èyí ọ̀gàn yìí tẹ̀súnà kí gbogbo ẹ̀tọ́ ya pàyẹ́ mọ̀ pé onísúnà lẹ́yìn torí kíkí ní wọ́n bá ṣe pípọ̀ ní básúnà mú wà wà á dùn àléyà bí nà wá jíse wò láàrí ń bẹ̀rún mọ́ kálọ̀ wò lànà àwọn sálàfù wa mọ́sẹ̀ dúró ti súnà báwo bá tẹ̀ wá lágbára tó wa tó ti dájú tí wọ́n lọ àánú òṣìṣẹ́ bọ́lọ̀ ń ṣe kèsè pé káwá ní agbára wa lè débi pé kákàtà da súnà pẹ̀lú tí èsè gíní tí èsè súnà kádàpọ̀ anábí ó sọ yíò fún wa bá níbi ṣe wá ní kágbá súnà mú yìí ló tó wá kìlọ̀ fún wa kájìnà sídà kejì rẹ̀ oníwà iyá kùn ẹwà sọ́ra ẹ̀ ìjìtẹ́nibù ẹ sọ́ra fún wa muhdathatil umur àwọn àdádálẹ̀ nínú kíní nínú ẹ̀sìn ẹ ṣọ́ra fáwọn àdádálẹ̀ bàbá ń pèsè bàbá ń dáhùn béèrè yìí o ẹni tó bá ń ṣe làákàyè á ti ń dáhùn rẹ̀ àmọ́ ọkọ̀ ẹgbẹ́ kíníkan ẹgbẹ́ kíníkan àbá tí sọ kọ́ tí fi lébẹ́ẹ̀lì sí yìí tó bá ti mọ̀ kéèkéé ṣe ìtànẹ́bí mú kò sọ̀rọ̀ ẹgbẹ́ ẹ bèèrè pé tán bá rí wọn táwọn bá bídẹ́ àmà lọ́wọ́ sáà lè máa bá wọn ṣe ni bàbá wa ń fún wọn ní ìpìlẹ̀ ìpìlẹ̀ àwọn àfáà mọ́ ń sọ àwọn àfáà sún náà ọlọ́run fún wọn lákẹ́ ìpúpọ̀ ẹgbẹ́ wo ni kílókọmọ kílókọmọ hmm. ń jẹ ń fún gbogbo tí kálukú bá wo pẹ́ra rẹ̀ tí ó dìmú tó bá wọn lórí anẹ́bìnúwa iyyakum wa muhdathatil umur ẹ jìnà sáwọn àdádálẹ̀ ọ̀rọ̀ nínú ẹ̀sìn ìpín tí ó sí nínú ẹ̀sìn fa inna kulla muhdathatin bid'ah torí pé ó pọ̀ àdádálẹ̀ anú ni Nígbàtẹ́ nìkan sọ wóró wóró lórí social media ń jọ wò. Ó ní ẹ̀yìn alùsùn

ẹni kẹta wọn tó wí ó ní àìmẹ́ sáàlẹ́bí ti lo kúfùrù sẹ́ra ní kúfùrù asùgárù sáàlẹ́bí pè ní asùgárù fún yí tẹ́rẹ́ ilẹ̀ fi yẹn tí pé kẹwàá bí bá tílà sí ń ilé iná ẹwọ̀rọ̀ ẹwọ̀ wórówóró mo ní òpin ẹgẹ́ ti tó mẹ́ fàyọ pé àwọn àdádálẹ̀ kẹ́ ti da bá níbi ò bá ti ẹ̀sọ́ wípé àárí pé gbogbo àdádálẹ̀ tó jẹ́ bá tílà tí ò da lànẹ́bí ń sọ

ṣùgbọ́n ààrẹ tó ẹgbẹ́ èèyàn fi nǹkan fún ẹ̀sìn báyìí kódà kó jẹ́ kí nǹkan yẹn fáyẹ̀ lójú tó sì ń takò lórí ẹ̀ ó pọ̀ lọ́dọ̀ sàábà ó pọ̀ lọ́dọ̀ ẹni síwájú wa kódàkódà níyàn òun dá ìdú ọba lọ pé gbogbo àdádálẹ̀ tó bá dá tọ́ fi jó dá tọ́ fi tó dá tọ́ fi dé tó ẹgbẹ́ tó dá ń tó tọ́ ni ìbáàrí ààrẹ rí pé nǹkan ìwà nú ẹ̀sà ìta dáadáa lẹ̀ mọ́ àfíta bá gbà lérò bídé átún lọ́gàwé yà lókù anẹ́bìnrin wà kún lò bídé átún dọ̀láàlá gbogbo àdádáálẹ̀ nínú ẹ̀sì tí èsára rẹ̀ anú ni kódà bẹni tí ó dálẹ̀ tó pé tó dání anù tánàbí wá pé anù ní gírèjì jùra wọn lọ ká gbọ́yé ní gbọ́yé pé kúfùrù ni ìlàfin ní bídíà tó mọ̀ fàṣẹ́kọ̀ bídíà tí ó tọ̀yẹ̀ di kò kí mùsùlùmí ni mẹ́kì ṣe mùsùlùmí tó dúró dédé a sì ní bídíà tó mọ̀ kàfírọ̀ bídíà tó lè yọ èèyàn kúrò nínú ẹ̀sìn àwọn tó sí yẹn kéré ṣùgbọ́n bídíà tó mọ̀ ó pọ̀ gbogbo ẹ̀ náà ni ò dáa ẹ̀rí pé bí kò ní wàkúlù dọ̀lá àtọ́rọ àfá kan láwùjọ wà iná ni ó ní gbogbo ẹni tó bá ti kọ́ tèrè wà kúlù bídí àtọ́rọ wà kúlù rá fìnnáàrì tó bá rẹ̀ fìnnáàrì àwọn tẹ́rọrìsì làwọn yìí tó ibi tó dínà ni fẹ́dẹ̀ <laughs> ríwáyà Jabir bin Abdullah radiyallahu ta'ala anhuma bàbá wọn bí sí wọn lọ lẹ́gbàtọ́ kó ti hadith ẹwà padà sọ́rọ̀ pé fa'alil jama'at ẹ̀rán àjàmá yìí àwọn níjọ níjọ yìí kátókò mẹ́yẹn Sheikh Jamal al-Harithi hafizahullah tó ń fi ṣẹ́rì yìí ó tó á kọ́mẹ́ntì lórí bí wà á fi lè jàmà ẹ̀rán àjàmá yìí ó ní yásùnà nù sàmìyà kúlà man khalafa al-kitaba pàmọ́ní ajá sọ́láfì sọ́lẹ́ṣí àti ìlànà àwọn ẹni ìsíwájú jẹ́ ká máa pè wọ́n bí lè fi rọ̀ sẹ́ẹ̀tì lè ká máa pè wọ́n àti jẹ́ máa tán tẹ́ pé kò ní kítàbù àsúnnà wíwà kó ní ẹ̀dídí gíní ìkan nínú àwọn sẹ́ẹ̀tì ẹni tó tó bá ní òun dúró èyàn ló fi kọ́mẹ̀tì lórí ọ̀rọ̀ bàbá ìké torí pé ìtọ́bí bèèrè lọ bàbá ní ọ̀rọ̀ jama'at ṣe kọ̀rọ̀bí nẹ́dẹ̀ ní tíra lórí ọ̀rọ̀ pé jama'at wahidatun la jama'at jama'a kan náà ló wà ó kò sí jama'a oríṣiríṣiríṣiríṣi kẹwàá gbọ́yé tánpẹ̀ ní jama'a ẹyọ kan akẹlẹ́wà náà kékeré kan alùlẹ̀ hadith akẹ́kẹ́ kan alùlẹ̀ hadith alùlẹ̀ tó yẹ pé súnà ẹ̀ dúró lé lórí ìkálukú kan fi yẹn dára rẹ̀ mọ̀ ní tó yẹ pé lánàá gbogbo wọn wà jẹ́mọ́ kẹ́nẹ́sì láti kí ni láàmọ̀ pè wọ́n torí pé kápẹ́ ní jàmọ́ àti káwá lo plural náà jàmọ́ tó pọ̀ tí mo gbọ́ sí wà lórí òdodo aná ààrẹ rí fún nínú ṣẹ̀ríà ètí ṣẹ̀ríà pé tó yàtọ̀ sódodo ní gini ẹ́n fírọ̀kọ̀ jámù rẹ̀ ni fírọ̀kọ̀ yìí tó bá ti yàtọ̀ sí òdodo kẹ tó tọ́yẹ tí ẹ̀sìn ah, pé onígini jamaat afant oní fírọ̀kọ̀ ẹ̀ka kí

hakanan wa mal jama'at ẹwà rí kẹlẹ̀mọ̀ jama'at falaifat illa jama'at al-muslimin kò sí jama'a kankan ju jama'a kini lọ jama'a musulmi lọ alẹ́tì àṣára iléha fil hadith iyi tá nàbí sọ́nà hadith tí bàbá kó ti fún wáyé orí kí ní ó dúró lé lórí ẹ́ wa sunna lórí sunna nabi àti sunna kini àwọn sọ̀hábà sọ̀hábà ní súnà kan tó yàtọ̀ sí ànẹ́bì náà ní torí pé ànẹ́bì ti mọ̀ pé lánàá wọn náà wọ́n tẹ̀lé tó bá ti tẹ̀lé lánàá sọ̀hábà ó bára rẹ̀ nínú agbó súnà ànẹ́bì àwọn táwọn sọ mo fẹ́ kẹ́ mọ́ di àwọn ọ̀rẹ́ bó ti lọ́mọ́ra wọn o àìkẹ́ tó bá ní wọ́n wá tó rí ẹlọ́la pẹ́lẹ́kẹ́ sàlàfí ní ká àfáwọ́dẹ̀ fẹ́ mọ́ tẹ́ ṣe mọ́ ṣe bá yà lùsùn ẹ̀dẹ́ tó pẹ̀lá yìí tó ń sàlàfí ọyọ̀kọ́yẹ pé ìkànkan náà ṣe ní pàtàkì bí àtẹ̀lé súnnà ọgbà kẹ́lùmọ̀ súnnà wọlé mẹ́ ọlọ́ alùsúnnà ni ẹ̀tẹ̀lé àwọn àwọn sọ̀hábà mi ọkàn sọ̀hábà ẹni ìṣíwájú tèmi náà jẹ́ sàlàfí wọn ṣùgbọ́n bá bá ti rí mọ́ ní ẹjọ́ àwọn tó wọ́ wọ́n mọ̀ yà yàtọ̀ alìn alùsùn làwá sàlàfíyà àwọn gínìkan alùsùn lẹ́gbọ́n rẹ̀ ṣe sàlàfíyà oríṣìí láàrin àkẹgbàdà nípìnlẹ̀ nǹkan náà ṣe bí bàbá wọn gbé wọ lédé lẹ́bù kan kí sàlàfíyà ó wà ní tó dání o ṣùgbọ́n kìí ṣe tòní tàà rí mọ́ tòní yìí ni àwọn sàlàfíyà 1990 àà àìkẹ́ tó bá tó yá jáde ní 2000 sàlàfíyà wá di edition spend edit lọ́dọọdún sàràfíà 1980 ó yàtọ̀ sí ti 1950 igbó ó ní ti 1980 wà ẹ̀fáyà torí pé nẹ́ẹ̀kì àwọn tó wà lé ní yìí ìgbó ní ó ẹ̀fáyà ọ ẹ̀sọ́ fún wa sàràfíà 1980 ìgbó ní ti níwọ̀n ẹ̀díṣẹ́ sàràfíà ó jáde ti lámọ̀ rí sí 2019 <laughs> àti ìwọ̀n ìgbà ti 1980 ó ẹ̀fáyà títí 2023 kọ́láwà tí ó jáde bí àtàwọn àfáà kan wá ní kíni irọ́ lásán sọ̀ràfíà 1990 níwà tó bá sọ sọ̀ràfíà 1990 wọ́n láwọn àfáà kan náà gbé jáde but àwọn àbábùnù bá ẹgbàpá àwọn àfáà ti yí láwọn fún mẹ́ká kìí sọ́rọ̀ yìí wọ́n ní ṣùgbọ́n àfá àfẹ́gbé ìfàlàfíà ní tínẹ̀tì jáde ẹlẹ́mọ̀ lẹ́mọ́ bí rán ṣékù rọ̀bí ayé pé ní bífàlàfíà ṣe wà tẹ́lẹ̀ yàtọ̀ sí bẹ́yẹn nẹ́tínẹ̀tì yìí ṣékù bùnú bá ti wá wà láyé ṣékù fèmínú ṣe kíni wọ́n wà láyé ṣékù làlìbáni wọ́n wà láyé ṣékù abúlẹ́gbòdàyàn wọ́n wà láyé ṣékù lọ̀hàìdán wọ́n wà láyé àwọn èèkàn jankan jankan àfà lọ wọ́n wá sọ fún àwọn èèyàn pé tó tínẹ́tínẹ́ ti ẹ bá wọn láyé o wọ́n sọ pé ẹwà yìí ọmọ tẹ́sẹ̀ ń bọ̀ yìí tàlàfíà tó tẹ́ ń gbé wá ó ṣe kíní ó yàtọ̀ sí ìsáwà ń bá bọ̀ wọ́n sọ wọ́n sì tó tó pé ní àwọn bàbá ìwà rí wọ́n dákẹ́ ayé pé tọ́ ìbù sàlàfíà àtàbù sàlàfíà 1990 làwọn náà lẹ́yìn 1999 tó sẹ̀mí tó gùn dáadáa 1999 ni sheik ibn baz sheik al-albani kú rétífà fún àwọn àkọ́ni òsèmí ní kú wọ́n tó sẹ̀mí dáadáa sheik gudayan lẹ́yìn ìgbà wọn tó eh, tó pẹ́ ní sheik ìdánilẹ̀ ẹ̀kú tí ó ti pọ́dún kan sí wọn àtakò ìsìlà àtùn ìsàlàfíà tó ń bábọ̀ wọn àwọn àgbà ìtẹ́yìn sọ àbí ìdọ́gbọ́n fẹ́ ti òdodo dànù so sheikh jamal al-harifi hafizahullah ta'ala ẹni ìsìláàrù yìí ẹ̀wọ̀n torí pé alfáàsù ṣẹ̀rí ànẹ́fẹ́ ká máa lò àwọn àfáà mọ́ sọ pàápàá jẹ́ àkídà nínú ọ̀rọ̀ mọ́ní hajj tẹ́sì bá ti gbé nǹkan ànẹ́fẹ́ kọ lò pé jama àti tá ń lò yìí o kò fẹ́ mú pé jama àkẹ́ náà ti sọ ìtò bá ti yàtọ̀ sẹ́yọ ọ̀kan yẹn fíríkọ̀ ni kí ni ẹ̀sìn pé ẹgbẹ́ inú suratul Anfal suratul An'am ọlọ́run ni wàyínà hadhihi sabili fàbá sirati mustaqima fattabi'uhu ilé lójú ọ̀nà mi kan tó tọ́ sirati mustaqima ọ̀nà mi tó tọ́ fattabi'uhu oníkẹ́tẹ̀lé wala tattabi'u subula ẹ má tẹ̀lé àwọn ojú ọ̀nà mi ìtọ́dálẹ̀ lẹ́yìn pé àwọn mi ẹ jámù ló wá àwọn ó pọ̀ ó ṣe ẹ má tẹ̀ láwọn ojú ọ̀nà tán mọ́ làálẹ̀ o pátápá rọ́kọ̀ bí kún ánsẹ̀bíìlì yóò wá jẹ́ kẹ́ di fíríkọ̀ oníyẹ́kẹ́ ẹni ojú ọ̀nà mọ́ ẹ̀rí pé tí kùránì gẹ́ lónìí pé tó bá ti yàtọ̀ sẹ́yọ̀ kẹ́yìn ni ó tọ̀yẹ̀ di fíríkọ̀ ìní sheikh jamal fi sọ pé àbí àbá ti pẹ́ oníjọ níjọ yìí mẹ́ńkánà mi ní aláhàdì ìrọ̀sẹ̀ sọ́lám ìyí tó bá wà nílànà tànẹ́bì bánẹ́bì ti gẹ́sìn wa kéèsè lẹ́gbẹ́ kan o awo ètìkọ́ọ̀dù mọ̀tàkọ̀dá tàwọn jẹ̀mọ́ tó bá bá tàbí sọ́kàn tánẹ́bì mú wá mú wọlé ìbádá tí bádá máa ń lọ lórí agbọ́nrin tánẹ́bì lálẹ̀ fún wa bákaná wal muamalat àti muamala wọn látàkárà ní ìbánilò wọn wal manahij da'wiyya àti manahij wọn wọ́n yá jì dáwà wọn gbogbo èlò dídì láwò torí pé Ọlọ́run ní ká kọ́ ṣànẹ́bì níbi bá ti ṣe dáwà àìbẹ́ẹ̀kọ́ bá ṣe dáwà tá ń sọ ká gbọ́yé o òun ni àwọn mọ́ ní àjìfà fẹ́ pẹ̀pẹ̀ sí gẹ́gẹ́ bá fẹ́ pẹ̀pẹ̀ èyí ti rinṣẹ́ bá lò ní láàfin kìrìsìfáìsì àwọn oníṣẹ́ ìjáde fẹ́kọ́n gbé lánàá tí èsì bá nẹ́bí ti gbé wá wọ́n sì dúó tí àwọn àmọ́ wá tamọ́ àtamọ́ tẹ̀sìbẹ́yìn náà bàbá ní gbogbo àwọn jàmáà táàrí yìí èyí tó bá wà lórí ìlànà tọ́lọ́n tòjíṣẹ́ rẹ̀ wọ́sọ̀háàbàtì àti ìlànà àwọn sọ̀háàbà wà kù súúsán ní ìdáyẹrí sínú sọ̀háàbà yìí pàápàá jùlọ alukulafa irrashidin àwọn kàlífà mẹ́rẹ̀ẹ̀rin àwọn kàlífà gbogbo sọ́wà lásọ àtọwà mú àwọn àlífà mẹ́rẹ̀ àtọwà kò lórí tí wọ́n wálkùrú nìlmùfàdọ́là àtàntàbá wà ní sẹ́ńtírì pàgbọ́lá fún tó dáájú àwọn generation tó dáájú tí tàbí kan ní nẹ́bì ló ń bà ká wọn ó sàkà wọn sábà ń lo alukọ́rínù ọ̀nà méjìlá ń gbà lò alùfọ́ ọgọ́rùn ọdún ṣùgbọ́n ètò súnmọ́ bá nẹ́bí ló ń bí ìta ń pè ní generation jìnnì lójọmọ́ ká ní àwọn tani sọ̀hábà khairu nasi kọ́rínì ìfánàbí wa kọ́lọ̀n kó bá kẹ́gun wọn lápapọ̀ àwọn generation tó dáa jù nìyẹn àníbi ní kákọ́ ṣe wọn àbá ní gbogbo tó wà lórí ìlànà tánàbí wà tọ́ẹ̀sọ̀ àbá wà lórí ẹ̀ pàápàá jùlọ فأي جماعة على هذا؟ fàáyì jama atin ala hadhal manhaj gbogbo ìkójọ ìjọ tó bá ti wà lórí ń tàà sọ fanánú ma azil jama'a àwà pẹ̀lú wọn lérò pé ẹgbọ́ yíba àwà pẹ̀lú wọn ẹgbẹ́ àbóò tí ẹ̀sọ pé orúkọ kí náà jẹ́ mẹ́yàr títà fi wọ́n ní kíni ìlànà alùsùnnà bẹ́ẹ̀ sàlàfí ṣe gbọ́yé torí pé àwọn náà kó tí àdífẹ́ ọjọ́ ẹ̀dà alùsùnnà tẹ́ẹ̀kẹ́ bí ẹ́dà ti ṣe gbọ́yé lẹ́fẹ́ ń tẹ̀lé báwọn àmírù ṣe gbọ́yé lẹ́fẹ́ ń tẹ̀lé báwọn ṣékùn yí àwọn mùdírù àwọn míṣẹ́nà yí bẹ́ẹ̀ ṣe gbọ́yé lẹ́fẹ́ ń tẹ̀lé ìyẹn kọ́ ẹni ṣùgbọ́n kí lánàá àwọn èèyàn kó yapa sí lánàá sọ̀háàbà tàbí gbogbo bàbá náà alùsùnnà náà afẹ́kẹ́dẹ́bẹ̀ ṣùgbọ́n sí reality tí ó ń sọ nìyẹn tí lànà àwọn fàábà náà dórí lórí kásàsá ma wo gbogbo àsìkò kọ̀ọ̀kan kásà ma wá sáré yóò mọ̀ rẹ lẹ́nu kama dáhùn wàhálà kanlẹ̀ lórí ọ̀rọ̀ ọmọ ní ajọ́ rẹ̀ sí láti fi kó rújú báwọn èèyàn ẹ tó bá lẹ́ fíìs wọ́n ká rọ gbogbo èèyàn sínú ọkọ̀ kárọ gbogbo èèyàn sínú ilé nítorí káwọn bàbá bìkan jẹ́ dáwò lọ bá wọn ẹ̀tí àbá ti sọ bàbá ń fún wa ní píríncípù àálùsúnnà fẹ́ dúró lé lórí nìyẹn àbúrọmọ́sọ́kẹ́ ìjẹmọ́ kíníkà jẹmọ́ kíníkà ìwọ́n bá ti gbá kọ́pẹ́lá ń sára fi yà tí ò bá ti dúó lórí tẹ́ẹ̀ni síwájú tó dúó lè ọgbà fẹ́gbẹ̀ ní ẹmọ́ye gbogbo àwọn asáàbù tẹ̀fìyìrì sí tán tí fàjára tán dìsọ́ gbogbo nǹkan tán ti sọ́sáì bọ́m̀bì tẹ́tì mọ́ kọ́ra wọn ní gíní alùsùnà ó wà ń lọ láwọn lúmi káàkiri ìjáwà ní wọn bẹ́ torí pé ìlànà yẹn ṣe àwọn tẹ́ máa ń ha dórí ọmọ wọn ń ha débi aṣọ wọn alùsúnnà wọ́n pọ̀ wọn ní àfà súnnà láwà ní wọ́n kọ́ láwà ní súnnà ẹlẹ́yà ni ẹ̀yà súnnà kọ́dà kọ́ fẹ́ ìkẹ́nà rẹ ní ìkẹ́nà kí ni ìkẹ́nà súnnà tó bá ti tẹ̀lé lánàá alùsúnnà ìtọ́ ń pẹ́ra rẹ yẹn wọn kò ní ilẹ̀lẹ́wọ̀n ni ayẹyẹ tó ń takora ìtẹ̀ bá lùsùn náà kan náà jẹ́ tó pẹ́ ní ẹ̀yẹn pẹ́ra ní tó ti táwọn ara gbogbo tẹ́sẹ̀ gbogbo wàhálà tẹ́sẹ̀ làwà náà ẹgbẹ́ ogun náà náà ìyáwó lọ́wọ́ kò rí bẹ́ẹ̀ kódà ó kọ àbí sọ bẹ́ẹ̀ kódà kó mọ́ wúwa rẹ̀ á sì bẹ́ẹ̀ tó rà pé ẹgbẹ̀yàn ní alimu láti kékeré alimu lọ́mọ yóò mọ̀ jẹ́ kí o bá lọ lé kékeré láàmọ̀ pé tó bá dàgbà alimu náà ni yóò ní kẹ̀kẹ́ ṣe adìmọ̀gbó kọtọ́ sọ ẹ̀sùn gbọ́mọ́ ní ájú tó yẹn tẹ̀lé tó bá sọ́ra rẹ̀ bẹ́ẹ̀ tó tẹ̀lé kò sẹ́yìn tí ó pẹ́ bẹ́ẹ̀ wọ́n yọ ẹkún bẹ́ẹ̀ ni bọ́ bá bí ń bí sí fàyẹ̀ táyẹ̀ náà ń pẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ náà ò jẹ́ bẹ́ẹ̀ so nǹkan tẹ́yìn gbọ́dọ̀ dúró lé lórí rẹ̀ bàbá ní gbogbo ẹni tó bá ti wà lórí bá ti sàlàyé rẹ̀ yìí bàbá ní fanahanu máa bìlì jama àwà pẹ̀lú jama tó bá wà báyìí na ń tẹ́sìbò iléyà àwa náà wà pẹ̀lú wọn a aṣọ ṣe tààrà mọ́ wọn adàpọ̀ mọ́ wọn wà náà ha a sì tán láti bá wọn ṣe kí ni bàbá ń ṣe wọ́n khalafa ẹgbẹ́ wọ́n khalafa hadi àrùsà sallam ìyíkéyìí tó bá ti yapa ìlànà ànábì fanánù nàtàjà nàbùhú àwájínà sí fàyínká náà yàtà sámá jàmá asan islamiyya kódà kó mọ jẹ́ àjọmọ́ islamu láwa náà ìfẹ́ islamu là ń ṣe <laughs> àbú oníkájọmọ́ pàṣẹ ara wa káàkiri tẹ́yìn mọ̀ sínú àjàmọ̀ rí bẹ́ẹ̀ tí a mọ̀ yí bá bẹ́ẹ̀ ti kí ní kama tàṣíwá àwọn ní ọmọ sọfọ́ mọ̀ akọ́mọ̀ sí kí ní kama tàṣí ìta àlè lò ló fi tayé tẹ̀sìmọ̀ pákọ́lẹ̀ kan bẹ tó ṣàlàyé in tí ó fẹ́ fagbọ́n mi tí omi ò tó kò sí jà ń bẹ̀ ká padà fákọ́lẹ̀ kéte ráàyí tèmi kéte kí ní ráàyí tẹ̀ tèmi bá lórí kátọ́wù lórí àti ṣe ẹ̀tọ́ fún mi sì fi juwọ́lẹ̀ bí wọ́n bá juwọ́lẹ̀ yóò máa jẹ́ ìkọ́ mọ́tò hujja fún ẹni yóò ìlànà rẹ̀ dá ọdẹ̀ káyé máa mọ̀ kéèdè pé personality ẹni yẹn gẹ́gẹ́ ìyẹn tàbí kò sí pé ẹ̀sìn lèyàn fi ń dìfẹ́ndì pàápàá jẹ́ ẹni tó bá jẹ́ra sán fìlbídíà tó ẹ pé olórí ni nídi bídíà káyíká yẹn mọ̀ pé lánàá yóò dá nígbàtọ́bá tó wá pòun náà tó àjọ wá ń tọwọ́ bọ̀wé nígbàpá agirimenti ẹ̀fẹ́ yìí ó láyẹ ọlọ́nkọ́ ṣàánú wa bàbá ní gbogbo yíkéyìí tó bá ti yàtọ̀ sí alkitabu wa sunna tó yàtọ̀ sí ìlànà nẹ́bí fa inna na na tajannabuhu awojina si wa in kana yatasamma jama'atan islamiyya kọ́lá wọn pẹ̀ ní eh, islamic clinic society al'ibratu laysat bil asma kéde kórúkọ làwọn dínì lé lórí pé orúkọ hmm. kéde kórúkọ káì kórúkọ ní ẹni tó bá jọ ẹ̀kẹ́ alù súnnà akẹgbà bẹ́ẹ̀ náà ni kọ́lá kọmọ̀ta kó súnnà wọ́n kìí tẹ kórúkọ látẹ́bàtì bil haqa'iq kí ni pàápàá tí wọ́n onáwòye sí amọ̀lá asma ọwọ́lẹ̀ ẹ̀rọ orúkọ fakọtakónò dọ́kàmà ó kọ́ lè wú gbà mí tí èmọ̀ jẹ́ orúkọ wúwú ọgbàtà ní aníjẹ́bẹ̀ tó kẹjásọ orúkọ ní kò tí ẹ lò lánà orúkọ ẹ̀ rárá tí ò bá gẹ́ nọ́mọ̀ pé yẹn lè jó kọ́ kó mọ́ ṣe gini kó mọ́ nílànà ọlọ́run jó ṣe gini ó tó ló kọ́ o ó yẹ kí tẹ bá sáwọn ànẹ́bí ọlọ́run àbọ́n sábẹ́ ẹ̀ lé tó wọn ṣùgbọ́n anímọ̀ pé aṣọ yẹn ló kọ kò tí bí pé kó jẹ́ nǹkan ṣọ̀rọ̀dẹ́ ìkọba kọ́ra ní káàlù súnnà ẹgbẹ̀rún sálàfíyà kò tí tó alẹ́ẹ̀bọ́rọ̀ tó bẹ̀rẹ̀ àkọ́ ìpì ìtàn ṣe yẹn gẹ́gẹ́ láàwù amẹ́lẹ̀ asùmá àbántorórúkọ fàkọ̀tàkónù dọ́kàmà ó lè jẹ́ tí ó tóbi gbàgbà kẹ́yìn ó mọ̀ pé ẹ́ eh, ẹ́ eh, ó kọ̀ yí mọ̀ lágbàá kíní kan wà súnà kíní kan súnà ní kálukú mọ́ sọ́ra rẹ̀ ẹ máa rán oríṣiríṣi àwọn èèyàn oríṣiríṣi àwọn ẹjọ́ tẹ́jọ orúkọ tó dá tẹ́sùn wà tó dá walakinnaha jawfa walakinnaha jawfa laysa fiha àbájúgbọ́n ó kọ mí yóò tó gbangba àtùgbọ́tẹ́ bá nílẹ̀ jàùfà àgbá òfì fò ní kò sí nǹkan kanú ẹ̀ àwòbá àpìlà ẹgbẹ̀ tí ó dánù so bó ti wá wà fún àkójọpọ̀ àwọn èèyàn náà ló wà fọ́lọ́dọọdẹ láti rọra wa tó wá wà láàrin àwọn èèyàn kọrin ká alùsúnnà alùsúnnà náà tó ti mọ̀ kẹ́kún súnnà yẹn tó kọ́ ọ̀rọ̀ orúkọ àbọ̀wà pẹ̀láwọn èèyàn kan kò sọ ẹ́dọ ní súnnà gidi o àfikẹ́yàn mọ́ tí ń jẹ́ súnnà gẹ̀gẹ̀ káàsì mọ́ tí àwọn alùsúnnà dé olè lórí ẹ̀rí pé gbogbo àwọn èèyàn lè dá nǹkan lẹ́yìn bá ti dálẹ̀ lẹ́nà mọ́jú orúkọ yẹn àbí ṣùgbọ́n kò lọ́ndì súnnà iṣẹ́ lè yíó ṣe débẹ̀ kọ́dàbọ̀ pẹ̀lá rẹ̀ wà lórí kọ́lá bí òpẹ́ra rẹ̀ bẹ́ẹ̀ torí pé ti rí kó wà lórí ìlànà ànábì ìlànà àwọn ẹni ìṣọ́wájú náà lẹ́yìn bàbá kó tàbí fìlì ìfìrọ́k tánàbì ti láàpín ìrẹ̀wáyà àdífi wá káàkiri káàkiri ó pọ̀ jantirẹrẹ tánàbì ní ìjọ yóò ṣe kìíní yóò pè nínú rẹ̀ ní anẹ́bìnì ìfitarakọtìlì yahudu ala ihda wa sabu'ina firqa àwọn jù àwọn yahudu yán pín sí 73 àwọn jù sí pín sí 73 náà bákanáà wàfitarakọtìlì nasara àwọn nàṣọ́rọ́ àwọn christian wọ́n pín aláàtìnàtẹ́ ní wọ́sàbò ìdà fírkọ́ wọ́n pín 72 wọ́sàtẹ̀fẹ́ríkọ àzí ilẹ̀ ummatu aláàtàláfẹ́ wọ́sàbò ìdà fírkọ́ ẹwà ríjọ tẹ́mẹ́ yìí àwọn ó pín sí 73 wọ́n pín sí mélòó 73 kùlúwà fi náà ìlà wàhídà gbogbo àwọn àjọ yìí fi náà ìnáná lọ àyàfẹ́ yọ kan rẹ̀kákí ìsádìsì yóò ó wá lórí rìwáyà tó pọ̀ ara ẹ̀tẹ́ ní gbogbo ẹ̀dọ̀ ìfù ni àá tẹbàtí rẹ̀ tán sọ yóò ó ti lé kíníkan lẹ́rù ní wọ́n rẹ̀ pé àdìsì fẹ́ kà wọ́n kò ní ẹkú rọ́bìṣì gbogbo ẹ̀ fẹ́gbọ́ adíjì fìrọ́pù kò sí ìrìnà tó gíní tó sọ yíò mẹ́ àá ẹni ní kò sínú sọ ìlú kárí àti muslim olùwà pé buhari ò sọ pé gbogbo àdí sọ yíò ló ń jẹ́ gíní ló ń gbàfẹ́ kí thousand ló ń gbà ten thousand bẹ́ẹ̀ àwọn ètò ògbé tí ò padà sọ yẹn sọ yíò ni muslim bó bá ti pé nǹkan ó ta kò tí ó bá ti sínú Bukhari ó lè ní kò wà sọ yìí àdísọ wá lórí ọ̀rọ̀ ìfìrọ́ kò pọ̀ tánẹ́bí sọ pé ní ìjọ yóò pé 73 pé 72 fìnnà ẹyọkan fìlìjánà ìyílẹ̀lómí ìfẹ́ gbọ́ yóò rò pé bí àfáà ti ń sọ lóhun ni

rántí pé àdíìtì kan náà lákàṣíwájú ìtìláfán kẹfí ìrọ̀ pé kẹfí ìrọ̀ inú túnmọ̀ pé ìjọ pọ̀ abẹ́ ẹ̀ẹ́sọ́ àdíìtì yẹn mọ́ra wọn ó fi hàn pé ní ìjọ ṣe kíní yóò pọ̀ tó pàdé sọ pé ní ìyapa ó pọ̀ ìyapa yóò mọ̀ lídì sí ìjọ ni ó mọ̀ pé àdíìtì yẹn tóra wọn ni tí yóò bá tó tẹ lọ́rùn wáyà ta kó tilẹ̀ kan ẹ̀tẹ̀ lọ́nà mi tó jẹ́ mélòó ẹ̀yọ̀ kan wà látẹ̀ tẹ́bì rú àwọn ọ̀nà tí ó nù yóò ṣe kíní yóò pọ̀ so kẹ́rì kan máa sọ pé ní ẹ̀mà sọ pé ẹ̀yà mùsùlùmí wọ́n wà lórí àìdá anábì ló sọ ayàkùnrà náà sọ ikhtilafan kaseera ní ọlọ́ǹpẹ̀ ní anábì pé ṣúbùlà ní ọlọ́ǹpẹ̀ àwọn ọ̀nà tí ó pọ̀ kò tó wá mọ́ lórí ẹ̀ anábì tún wá fẹ́ sáǹpẹ̀ gẹ́gbẹ́sọ̀ sápá ọ̀tún wọn ìlà tó tọ́ yẹn ó fara tó kọ́ àń ṣe mẹ́lì dápòsí ẹ̀ ó wá ní ilé lèyí tó tọ́ mélòó là níbi ní ẹ̀ka ti kó tọ́ ń jọ náà mélòó ni ò tọ́ ó pọ̀ apóla yẹn ti ṣe bẹ́ẹ̀ tó dòdó bá délẹ̀ ẹ̀ẹ́dì náà máa dàrú àdìsí ẹ̀ máa dàrú mọ́ra wọn ẹyọ ọ̀kẹ́ ló fọ́ òyí tí ó lò ó pọ̀ ìtọ́ fi dàmú ara rẹ̀ ìtọ́ ẹ̀kọ́ dàmú ara rẹ̀ tí ni pé bóò ní ṣe gẹ́ẹ̀tì ẹyọ ọ̀kan yẹn nìkan máa kọ̀ndẹ́mù gbogbo yẹn tẹ́lẹ̀ ní kọ̀ndẹ́mù yẹn ni tẹ́bí ayà kùrán là ń kà fún àdísì ànẹ́bì ni tó wà tí yẹn bá ń rántí àdísì ìlàfà ń kẹsírọ̀ ìkọ́yọkẹ́ mọ̀rún kẹsírọ̀ mọ̀lánẹ́bì pé yóò pọ̀ yóò pọ̀ ní wàhálà àdísì eléyìí náà ń tún sí ètò kan mùsùlùmí kẹ́lẹ́ kó mọ yiri àdísì yẹn wò tàkọ́kọ́ àdífì àìrìbá náà ló tún mú rẹ́mẹ́dì wá fẹ́lẹ̀ yìí náà pé táìsàn ìfìrọ́kù yí bá dé tí ń lìdì sí jàmà áàtì sáàrí sí kí lọ́nà àbáyọ àlẹ́bì ní kápọ̀ gbogbo wá àti pàkiri náà kápọ̀ pàkiri náà kẹ́nà tó gbogbo kí gbogbo wá sí kí torí pàtà lè ní sọ̀rọ̀ yìí ẹn sọ àbáwá bèbè kó nà ilé òjíṣẹ́ ọlọ́run má ní hìyà ya Rasulullah àwọn olẹ́yọkan yìí kátẹ̀ mọ́ ibìtàárè kátẹ̀tẹ̀ wáyọkan kágbàmọ́ Subhanallah ṣẹ́rí tí ọgbọ́ àwọn ẹ̀rí tí ẹ̀mà rí tí ẹ̀mà tó akọ ti kó ni bí ìgbà péjọ́kẹ́ gbogbo ẹ̀sì lé gini ìṣẹ́ ìráìmù pọ̀ kílà náàbí sọ kọ́ọ̀lá mọ́ ń ká náà alámísìlìmọ́ án alẹ́ ìlìyàwó ẹni tí bá ń ṣe bí ìṣe ń ṣe lè ní ó ṣe dédé kí ni alaykum bi sunnati ẹni tí bá ń ṣe bí ìṣe ń ṣe lè ní wá asàhábí gbogbo àdísì lọ papọ̀ ni bẹ́ẹ̀ náà ni khairun náà fi kọrin ni ìfànàbí gbénu súnnà rẹ̀ àtàn sàhábà nínú àtú tẹ̀lé wọn ilé ìfi yé pé ní ìtàwò gẹ́gẹ́ o ní pé ìlànà àwọn tí wọ́n náà wọ́n pèrà wọn lẹ́gbẹ́fẹ́ kó jọ sójọ tọ́lọ́n tó jẹ fànàbí ayé pé èyí tá mọ̀ pè ní ìjọ tó dáa náà tó wà lórí súnnà alkitabu wa súnnà bí fáàmì ta ní àwọn sálàf bá níbi òde ní fáàmì sálàf ilé níbi tàkọ́kọ́ náà ní òde gíní kí n fílẹ̀ ń belé iná ó wà délé ní pẹ̀lú ilẹ̀ torí sàlàfíyà àwọn ibi tàà torí tí mo láti tún wá torí ẹbí ẹ̀rí náà láti mọ̀ tó bá dàrú mọ́ wọn lọ́wọ́ ni àwa náà ká mọ̀ bá a ṣe mọ́ ń gbọ́rọ̀ ẹ̀sìn kalẹ̀ tó bá ń gbèrú rújú bá ìwà ìbọ̀lẹ̀ tí sàlàfíà bèèrè wípé ń bọ̀lọ̀ ti rí tìjàníyà níbọ̀lọ̀ ti rí tẹ̀bùlíkì àṣáírà làwà níbọ̀lẹ̀ ti rí àṣáírà Abu Hasan al-Ash'ari sáwọn yẹn fẹ́ ìtìmọ́hù sí ó padà kó lórí àkídà yìí ìgbà ọ̀nà wá bí Abu Hasan al-Ash'ari rahimahullah ta'ala ìkẹ́bí 260 ní ìjírá nígbà tó mi wá fẹ́ ní Abu Musa al-Ash'ari gan ó ní ìpìlẹ̀ àwọn ní wọ́n tako sífàtì ẹbà kò gẹ́lẹ̀ àṣáyí kí wọ́n fẹ́ fi rílẹ̀ pé ó dé lánàá ó ní ọ̀sọ̀ ní ìpìlẹ̀ àwọn ẹ̀láwọn alùsúfà nínú sọ̀hábà náà náà ń tasọ́lẹ̀ náà sí ilá ilá ilá tánì bukádà mú wọn àwọn ni mùrídí àbánẹ́bì ni iṣẹ́ àsùfàánàlá so ẹni tó bá ti gbẹ́rù rújú bẹ́ẹ̀ wá ẹ̀yin náà ti sí ẹ̀ fún mi lẹ́rìí Tìjàní tọ́ ti ìntìfàbù sí tẹ́mi wá mọ́ta gbogbo ẹ̀rí ilẹ̀ pé a lè ṣe ìntìfàbù sáwọn ta ni àwọn sálàmù ẹ̀ṣẹ̀ gan ló sọ àwọn olójú yìí kò yẹ kó mọ́ ta táà bá mọ́ táà fi dìfẹ́ndì tàgbédá ni bàbá wa kọ̀tínú fatuwa wọn a ní àtọ̀rí kò lò wá àbẹ̀ ojú ọ̀nà tó kílẹ̀ alìjàmá àtúnlẹ́tì fíyà àfil alámọ́tún nàkúnnù máa ha òyí tí jẹmọ́ tí ó bá wà nírú àwọn àmì tá a sọ yìí bá wà láàrẹ ẹdúró ìkílọ ọlọ́run wí kílà nẹ́bí sọ àwà pẹ̀lú ẹ̀ man kánà ala misli ma kánà alayhi rasulullah wa ashabu ẹnikẹ́ni tó bá ti wà lórí ṣùgbọ́n tó ṣe ní láàánú ni pé ń kálùkú náà pé ìtànẹ́bì náà làwà náà ń ṣe fànẹ́bì là ń ṣe báwo ẹ̀nà pé lágbàjá ló dá jàmọ́ ìjàpùbìlì gílẹ̀ fànẹ́bì lè wá tún ṣe ánlẹ́nìkan ló dálẹ̀ bóò ló ti wá dọ́dọ̀ ànẹ́bì kò yẹ ká dálẹ̀ mọ́ ẹ̀mí tó tó ti wà tẹ́lẹ̀ ní àti àdúgbà ti pẹ́ ní iṣẹ́ ìgbìyànjú yìí iṣẹ́ ìgbìyànjú yìí iṣẹ́ ìgbìyànjú owó gbà ìgbìyànjú wo tó lẹ̀ ń ṣe ìgbà táwọn èèyàn máa ń kọ fẹ́rọ́kù kọ̀ọ̀kan mọ̀ sọ̀gbà tó bẹ̀rẹ̀ sàlàbíyà náà lè rí sọ àtẹ́yìn bá sábò sí lókù àbáńtọ́ tó pín ní 1990 tẹ́ tó wá padà yá mọ̀ mẹ́ pé àfájáníù sàlàbíyà náà ti kílẹ̀ yìí tẹ̀lé <laughs> òkè yẹn náà sàlàfíà mọ̀gáríbà átúrí yẹn náà àti sàlàfíà kí ni alìmọ̀ṣáríkà ó ti pè náà tí àwọn mọ́gíríbì wà tàwọn tí mọ́gíríbì àwọn tó padà kọ́lá ń sàlàfíà láwọn kan náà tó ń takọ̀ sàábà pàpẹ́ sàlàfíà ṣùgbọ́n sàlàfíà oríṣiríṣi ìtẹ̀lẹ́ mọ̀ gbọ́ ṣùgbọ́n tó bá ṣe làákàyè tó bá wọn táwọn àfáà sálàfù kọ lórí pé ẹni tó pé ṣẹ́rí kùnù àti tó pé gáríbù kí ni ọ̀rọ̀ wọn máa papọ̀ ni ọ̀rọ̀ wọn máa papọ̀ ni lórí ọ̀rọ̀ àkídà pàpàjù lọ lórí ọ̀rọ̀ àkídà ẹlọ́ka tí wọ́n kọ́ ibùdó àbí fẹ́ẹ̀dù lùkọ̀ ìràwá ní magribi ló gbé o àìbẹ̀kọ́ alimam ahmad gbé gini tàlẹ̀kọ́ imá ṣíríkì lónìí nílùú iraq baghdad ẹ̀rí usulu sunna indana atamasuk makana alai ashabu rasulullah sallam tèdí jẹ́ sunna ní tán sáré wá dúró lé lórí ẹlọ́wọ́n tó náà kọ ẹwà ṣí mọ́ gbẹ́tẹ́gbẹ̀ ara wọn bí tó ti yàtọ̀ kò ní yàtọ̀ ẹ̀wọ́n ìtàn ìsàlàfíà eh, màṣáríkà sàlàfíà màgáríbà sàlàfíà nẹ́tìmẹ́tì gbogbo yìí àròsọ ni ẹ̀yùbá ni ẹja wọ́lápọ̀ tí ni tí ó yọ ọlé tí yẹn kan dànù kọmọ tí ẹ̀rọ sàlàfíà ọlé tí a gẹ́gẹ́ bí ìpínlẹ̀ àbá ń sọ parí ọ̀rọ̀ pé a mọ̀mọ̀ ní kálàfà àbálùmọ̀ ní hajj àbá tún tẹnumọ́ ẹni tó bá ti yàtọ̀ sí mọ́ ní hajj fasara alamani ajin akar tó yàtọ̀ sí tó ní ìlànà mi fa iná ò lẹ́fà mínà wà lásìnà mínú àjọṣepọ̀ ẹ máa fi gbogbo ọbọ̀ kí n kálùkù àsọ̀tẹ̀ ní níbo níbo ẹwọ̀n sáràfù gan-an tó yẹ pẹ́tẹ́ mi bá ní mo fẹ́ bẹ́ tọrọ ibùdó sílẹ̀ mọ́wọ́dé mi sílẹ̀ ẹ̀nìkan ní ọ̀rọ̀ kan ayà kan fẹ́ kájọ ìwà tani tó hàn pẹ́lú jú ló fẹ́ gbé wá ìrújì láwọn ní àwọn apẹtajá tẹ́rẹ láni kékàlùkú máa sọ ìgbà iná ni tìjánù máa di kíni lòun náà ìyá súnà wọn pé kódà ìpínlẹ̀ súnà ló wà ìdẹ́kùn bó la fẹ́ padà sí báyìí kámọ́ gba ìtànjẹ ìsìlújù tí wọ́n ń pọ̀ kẹ́mọ̀ lọ́jọ́ àwọn òkè gbé mi náà polówó rẹ̀ fáwọn èèyàn tán lábìlá ka tán sì nípò tán sì kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ yẹn ni ó jẹ́ lórí òkè yẹn ráwà ní adúlágbáyà bó ti kẹ́kọ̀ọ́ tán wà mọ́ tán ṣe ni àwọn àlèkwánù náà kò tẹ̀sí níbi tí ẹ̀yẹ ìkwánù tẹ̀ ti fẹ́ kó kò tẹ̀sí ẹ̀mọ́ èèyàn ti papọ̀ dáre nígbà tí ti ìkwánù ti ṣẹlẹ̀ kò síta mọ́ yíṣù mọ̀ ní ajíbẹ́ náà àtọ́nà pé alùsùnà àti ìkwánù mọ́ ẹ̀rùkwánù olùkẹ́lùmọ̀ sàlàfíà mẹ́tọ́bá tí wọ́n wà papọ̀ ìyẹn ti jọ papọ̀ àwa fẹ́ mú forward ẹ olókù àwọn olókù tó fẹ́ wọlé àwọn Sufi wọ́n fẹ́ ká kíyèsí bá kíyèsí ara wa tán polówó fún àyín tí ò bá mú ní ẹgbẹ́ àwọn kìíní kan ìkọ́ àníṣe kò tàlé tí àwọn èèyàn mọ́gbà ìran èèyàn tó ti kò tiẹ̀ sí kíní mọ́ àti papọ̀ àwọn àbá ti ń dábọ̀ fún àgbà tí àwọn ìrúgbé tẹ̀yìn ń ṣẹlẹ̀ alógbé kò sí tún jẹ́ amalgamation irọ́ ní wọ́n ń ṣẹlẹ̀ àbí òsí ẹgbọ́n tí àbá sọ̀rọ̀ pé wà láti nà máa àti pẹ̀lú ẹ̀ àwọn àmọ́ sọ bóyá ìjọba náà pẹ̀pẹ̀ fún nǹkan tí ọba pé ní ẹ̀yìn àfáà tó bẹ́ẹ̀ wá ìwá àdá wọn lóhun gẹ́gẹ́ bí àwọn lórí wa ọlẹ́ bá wọn bẹ́ àbí ẹni tí lànà yín jọra wọn bẹ́ẹ̀ ní aláṣẹ náà pé yóò sí ìwá tó lẹ́rìí kékeré ẹni niyasi àti àwọn bàbá kan jọ ìkó ṣe rọ̀ bàbá Muhammadu bin eh, Ibrahim láyé wọn tó padà ń jọ ti dáwà papọ̀ ní agbẹ́rọ̀ kí èsè lè àbá ní fàínà olé fàmínà wà lásìnà mínú wà láàrín tẹ́sẹ̀bọ̀ ilé àfara na onú òjọwá wà jama'a àbánà padà wá tí tí ẹni yìí sọ ní pẹ̀lú wọ́n jẹ̀ وإنما يسمى فرقة من الفرق الضالة nínú àfíríkọ̀ tí wọ́n ti yẹ̀gẹ̀rẹ̀ ní wọ́n wà ìyẹ̀gẹ̀rẹ̀ wà lè jùra wọn lọ ká gbọ́yé o ẹgbẹ́ àfáta máa sọ àfíríkọ̀ tó yẹ̀gẹ̀rẹ̀ iná mọ́ lọ pé akọrọ̀bù fírọ́kí láàrín súnà ní àṣáyíra ọmọ sọ fún àtọ́sí tó súnmọ́ lànà wọ́n fi wọ́n ìyẹ̀gẹ̀rẹ̀ yẹn lè jùra wọn lọ ni ṣùgbọ́n à ní sọ pé ìlànà súnnà ni wọ́n wà lẹ́nà jama'ata látàkùn ilá alàlhaq àbáti padà sí tẹ́ni yínà sọ pé kí wọ́n kùnrin ní jama'atu mọ́ ẹni tó pé jẹmọ́ èyàn tó wà lórí òdodo ní jẹ́bẹ̀ sábà ní àlìjàmà àtà àwọn jẹmọ́ yìí ayégbogbo náà lọ́sẹ́ kí ni wọ́n wà lórí òdodo àdúgbòsì sọ́bà ń lẹ́yìn tó sẹ́yọ̀ kan tó kò pọ̀ yókùn jẹmọ́ àbá ní iná fíríkọ̀ jama ni táwọn èèyàn dúró lé lórí wa amal batil fa innahu yufarriqu wala yajma ṣùgbọ́n batil èyí tí ó dá yufarriqu wala yajma wọ́n mọ̀ tún yẹn ẹ̀rí kò ní ṣe gíní kò ní kó yẹnjọ́ àwọn akótí àyà kan náà fi parí ọ̀rọ̀ pé wà ń tàwà láó tẹ́ bá gúrí kó lójú ọ̀nà ẹ̀yọ̀ kan fa iná mọ́ ń fi ṣìkọ́ tẹ́yẹ bá gúrí kó mẹ́ fi ṣìkọ́kí inú ṣìkọ́kí àìgbọ́rẹ̀ ní yóò sì mọ̀ wà ìyapọ̀ mọ̀ wà lọ́lẹ́ ní sábà fẹ́ wáhádà ìjọ kan tí ó gbọ́ ẹ̀kọ́ dúnmọ́ra wọn tó ẹka ṣe ní tánàbí ṣe tó pè wá rẹ̀ káwọn pín kálukú sí di kíni súnà tó ẹ pé mi mo wà lórí tí ò bá mú kí n júlẹ̀ ẹ kó wọn ni kó wọn náà júlẹ̀ wọn ká mí ní ìjẹ ara wa bẹ́ẹ̀ súnà ni ó fara kásá mo rò pé ẹgẹ́ ti ọ̀rọ̀ kan mo sọ lẹ́ẹ̀kan àwọn nǹkan táwọn èèyàn kan lè sọ lọ́dún bí mẹ́fà méje tí wọ́n lè sọ mọ́sí torí ẹ̀tọ́ tí jọ ń ṣe yóò tàbá wọn tàbá fi kíní tàbá sọ nígbàtí yẹn ti wá wọ́ọ̀kì ìsìn tí kálukú ti ń pàdé pọ̀ àtàwọn tó yẹ pé ní àwọn bàbá àwọn bá fi gbín kan wọ́n kẹ̀lé yìí wọ́n lójú ayé ńlá láṣẹ wọn lẹ́yìn náà mọ̀ fi kọ̀dọ́wí gbé wọn wọlé ẹni kọ̀dọ́wí làwọn kò sí irú rẹ̀ wọ́n fẹ́ ká tẹ̀lé fatiwa kọ̀dọ́wí gbogbo ẹ̀pẹ́ tí wọ́n lẹ́ ń gbẹ́ẹ̀dẹ̀ ń tẹ̀ bàbá ì lórí bàmọ́lẹ̀ ni ẹ́ nítàbí sọ ìfẹ́ sọ́fẹ́ bàbá ìdúólé lórí ni ẹ́dì mọ́ lọ kẹ́ẹ̀kẹ́kọ́ lọ́dọ̀ wọn ẹ́tẹ́bí sọ àwọn yàmọ́ wọn lẹ́yìn ni káwọn tàlìbáni rẹ̀ àlìbáni wo àti ẹni tó sọ bẹ́ẹ̀ rí gbogbo ẹ̀rẹ́ ẹjọ́ pé ẹjọ́ rí ẹjọ́ ń ṣe so ẹ padà máa yí ìran ọkọ̀dọ́ tó ń ti gbogbo fásiwá tán páàsì ní ẹ̀kọ́ nípa nìkan èyí ti bàbá ṣùgbọ́n àwọn nǹkan tẹ́kọ̀ọ́ náà ń tẹ́fẹ̀ẹ́ ló sọ kìkẹ́wé ó gbà kíyèsí so àwa tí a jẹ́ akẹ́kọ̀ọ́ ẹ̀sìn ní ká sọ́ra wa kásẹ̀mọ̀ tá mọ̀ gbọ́ kádẹ̀mọ́ gbàtàn jẹ́ àbá ti fún wa ní píríncípù tá mọ̀ lò ẹ̀mọ́kọ̀ orúkọ kọ́lá kẹ́kẹ́ pẹ̀lú àwọn sàlàfíà àni bóyá tó lérẹ̀ ìlànà wọn but problem àwa náà ni pé ẹni tó lóò kẹ́kọ̀ọ́ tó kàn ṣe ìtìmọ́ òṣè súnà bóòlù tó fẹ́ mọ́ tọ́dú ó lé lórí òun kò mọ́ nígbà pé alùsúnà gbọ́dọ̀ jẹ́ aláìní kan ṣe torí pé ìtọ́nikọ̀ wò yí sí nǹkan kan wàá fi mọ́ alùsúnà gbọ́dọ̀ jẹ́ aláìní kan ṣe wà ilá àwọn ni yóò mọ̀ pé àfáìkè náà mọ́ ìyẹn lẹ́nìkan tó náà wíwòrò wòrò tí wọ́n wòrò wòrò tó fi tagbogbo àfáǹsì àdúrú gbìyànjú tẹ́ni ẹ̀ kódà ìgbìyànjú tí ẹ̀ ó kàkún tẹ́nìkan ò tí ṣe rí táyẹ̀ ọmọ òwúgbà kan wo bọ́ọ̀lù àbí táyẹ̀ ọmọ ó ti fọ́ lẹ́nu tọ́rọgbọ́ náà mọ nǹkan yìí àníyàn lè dápẹ́ afẹ́fẹ́ kí ní ìfẹ́ tí mi náà ṣùgbọ́n èyàn mọ́ ń kọ́ súnẹ̀ ní tọ́ẹ̀kọ́ bá pàṣẹ yóò padà hàn torí pé ńgbà tí ọba bú àwọn tọ́jẹ́ bá àfẹ́ ẹlẹ́bọ tó bá tán ọ́tọ́ tó fẹ́ sọ nǹkan mi nǹkan tí tọ́jú fẹ́ sọ yọ nímọ̀ ní ipa rẹ̀ jálù ó bá ṣe kíni yóò bá fojú wọn gbà láti rọra wa ká mọ̀ ń táṣe ká nímọ̀ ń pa súnà tàbí ó lé lórí ní tí àbá ń sọ fún ánsì pé ká mọ̀ táṣe jọ́jì ìtàbárí àìníjọ kan kákọ́ra wọn sórí lànà àwọn sálàfù náà wà ẹ tí bá ní mọ̀kọ̀ sálàfù lè fẹ́ jọ́jú kọ́lọ̀mọ̀ bọ̀bà lè kíọ́lá kó sànà wa kò mú adúó so ìrújú pọ̀ ó ń fẹ́ bí afẹ́fẹ́ ni kọ́lọ̀mọ̀ jọ fẹ́ wa lọ so bá ti wọ́n sàmì káwa náà wá gbìyànjú abala kan fáànù tí ń fẹ́ lókè ìgẹ́ tó bá fẹ́ jù kí ló ṣe ókè gbogbo ẹwà súpọ̀ báyìí àwọn àpapọ̀ kí ní ó tẹ̀lẹ̀ sí ṣe nǹkan wọ́n tó fẹ́ lọ kò lè fẹ́ mọ́ ọmọ ìyá ní òjò kó sí ibi tí ó ti gbọ́rọ̀ ẹ̀sìn nìkan dáfí lọ nínú ayé ló gbé lọ ó tó wẹ́yìn wò ó lè gbé síbi tí ò nílé padà mọ́ وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين كاكا كيسي أبي أبي بيت بيلي نكوني نعم نعم اوكي ايوه جزاكم الله خيرا انا ك tíra ṣẹ́kọ̀ gbùnàtẹ́míyà kan tó ń ṣàlàyé pé gbogbo ẹni tó bá ní bídíà lára kọ́lá lè pèrò ní bídíà àwọn ènìyàn kọ́lá sọ́gbọ̀n ṣẹ́kọ̀lá albani a ni laysa kullu man waqa'a fil bid'ati waqa'at al bid'atu alayhi kéde gbogbo ẹni tó kó sínú bídíà ni bídíà ti ṣubú súnà ti dún ní bídíà níbẹ̀ ni létà kólùmọ̀ wọ́kọ̀ àfẹ́lùkúfúrí wọ́kọ̀ alìkúfúrú àlè kérébẹ́ tó kó ní kúfúrú láti ń kéfèrí àmì ẹlẹ́mì tí ó sì ń tí kéfèrí lè ṣe ń bóyá láìmọ̀ ni so ní súnà náà lè rọlù bídíà tí ò ní mọ́ tí wọ́n lè pàkíyèsí ẹ̀ka bídíà ní tẹ́ṣe yìí káyọ̀ gbogbo àti ẹ̀bá ti rọlù bídíà ló ti ní bídíà ní kò ní fẹ́ tó ní súnà kan lẹ̀ ṣùgbọ́n wà ọ̀lá akọ̀yàn lọ ní bídíà ọ̀bẹ́ pé òṣùlù ẹ̀ òṣùlù kí ni bídíà kéde pé wọ́n rán lọ́lù mọ́ ẹ̀ bídíà ni abẹ́ni tí wọ́n pè sákèèsí náà ẹ̀kẹ́ni tó fẹ́ kéèkéé gbogbo ẹ̀ tó kó sí bídíà ní bídíà kó sí ni pé lórí ni pé ó lè mọ́mọ̀ a tún sọ fún ó ti wá mọ̀ báyìí ó tún wá ń wẹ́rí fún pé kíní ó dàpọ̀ sí tó dé kíní tó burú ń bẹ́ ìgbà yẹn yóò máa lọ bídíà tẹ oníbídíà lẹ́nìyàn náà fẹ́ jẹ́ wọ́n fi àwọn àwáríjì sí àpèjúwe pé oníbídíà ni wọ́n àbí kékèfè rí ni wọ́n náà èyí tó rìnlẹ̀ lọ́rọ̀ àwọn àfa onẹ́sìn ní haku pé àwọn Khawarij wọ́n ẹ́ ṣe kíní wọ́n ṣe kèfèrí tó sí wọ́n tí ń ká fara àwọn èèyàn anáta ní kèfèrí ni wọ́n rán àdísì tó wá ń pa wọn pé yamurukuna mina dín yamurukuna mina dín kama yamuruku sáà nínú ọ̀rọ̀ mi ìyà wọ́n máa jáde kó nú ẹ̀sìn gẹ́ bí ọfà tààtà sí ìkẹsẹ̀ ń jáde sára tààtà ó wọ̀ yóò tó jáde ànábì ń sọ ń bò mí pé ní falau adraktuhum la aqtulannahum qatla aadi wa hud káìpẹ́ bá mi láyé ni ọlọ́run ti pa àwọn ìjọ haidu àti hudu ní bá pa wọn àti bẹ́ẹ̀ ẹni tánà bí sọ tán mẹ́wọ̀n pé á tọ́rọ̀ yẹn fi wọ́ ti báyìí àwọn tó bá ti nírúurú yìí pèsè alimọ́mù Ṣáàtìbí rahimahullah ta'ala nínú tíra wà lè ti sọ́m ẹkọ́ àwọn àsáàrù wá àtàwọ́tọ́ ní ṣẹ̀mìmọ́ ìmọ̀ tó lékè náà nípa àwọn khawarij pípẹ́ tí wọ́n pa mùsùlùmí tí wọ́n mọ̀ pèèyàn kéfèrí àti lè ní kéfèrí ni wọ́n àwọn alẹ́rẹ́ ọgùláàtù ìyẹ́ wà ní gbogbo òjò ọgùláàtù ẹ̀tọ́ ti gbé kọjá àlà gùláàtù sòfíà mí náà wà tó lè ní kọ́mọ́kẹ́rùn-ún ìyẹn kí ni ó dì bá wọn tó ní òsì mọ́ so àwọn àjọ kọ̀ọ̀kan ní òní gò láàtù àwọn tó yẹ pé òun àwọn ti tún wọ́n ti tún kọjá àlà àyẹ́ ọmọ jẹ́pọ̀ ẹni tó ti kọjá tó ti di ipò kèfèrí ṣùgbọ́n ìpínlẹ̀ àwọn khawarij àtàwọn mìíràn àti bídí àti láfikún ní náà kíni rọ́bítọ́tọ̀ alamil islami world islamic league àbí àkójọ a mùsùlùmí àgbáyé sáyé mọ́líkù sọ́wọ́dì kọ́nà dálẹ̀ tí ìbáṣe mistake tẹ́bí United Nations ṣe wáyé tí ó máa sọ̀rọ̀ lórúkọ àgbáyé káà mùsùlùmí náà di kíní ká sí kíní ká ní ìlú àkójọbẹ́ àwùjọbẹ́ àwọn àpẹẹlẹ yìí sí ó ti di nǹkan àgbáyé kìí ṣe ìlú kan mọ́ ṣùgbọ́n bí tí ó jẹ́ àásímọ̀ àbí tí ó jẹ́ kọ́sírù rẹ̀ àtàtà ti mọ́ darí ẹ̀ mọ̀kọ́rù rẹ̀ yóò jẹ́ Saudi pàápàá jùlọ ìlú Mọ́kà ẹgbẹ́ ìbẹ̀ni gbogbo aná ń lọ a ní United Nations ń bó ní kíní ẹ̀ mọ̀kọ́rù rẹ̀ New York ní Amẹ́ríkà ní àwọn lárúbá gan náà ní àkójọpọ̀ tí wọ́n yà sí gbogbo àwọn mùsùlùmí tó ní jami'atu duwal al-arabiyya egypt cairo onígíní oní asùnmọ̀ rẹ̀ pọ̀tẹ́lẹ̀ ètò ti lárúbá gẹ́gẹ́ gbogbo àgbáyé mùsùlùmí ni káàna máa sọ̀rọ̀ lórúkọ gbogbo mùsùlùmí lágbàáyé táwùjọ bá ti rí bẹ́ agbára lúkan máa kéré níbẹ̀ ó mẹ́kẹ́ gbọ́rọ̀ yìí o agbára lànà kan máa fi kíni kò rìnrìn tó pọ̀ nǹkan ló dominate gbogbo èèyàn ni ó wà ń bẹ̀ yẹn lẹ́mọ̀ rí pé àwọn àkójọ tí gbogbo olùbáwà báyìí agbára wọn máa ń kéré ń di àwọn iṣu mi ẹ̀jẹ̀ àlè tẹ́kìrì iṣẹ́ kẹ́sì tí ó lágbára lọ́rọ̀ àwọn nàìjíríà èèyàn ọmọ ìlú mi nìkan ní bá dìdì àbẹ́ẹ̀kọ́ ni irú ẹ̀nà ní ṣẹlẹ̀ ní Robert alamin islami gbogbo àgbáyé ló wà ń bẹ́ẹ̀ ìlú kọ̀ọ̀kan nominate yàn kódà aláwọn tó yẹ pé duwati ní ìlú wa tó yẹ pé ó ń da rọ́bí fún alámìlì islami náà tó bá kẹ́kọ̀ọ́ Saudi tọ́tù ni máa finance wọn èmi ti gba recommendation àfa àkàrí nìbàdàn tó yẹ pé lẹ́tà ẹ̀dì wọn rọ́bí tọ́tù alámìlì islami ẹ̀kọ́ dáíyà mo sì tún bá wo gbogbo dọ́kúmẹ̀tì mo ti wà ń pè dáíyà lágbájá tó jẹ́ scholar lábẹ́ Ikoyi mo lè kí sọ wasu maka wà l'Ikoyi náà pọ̀tàkọ́ wà jẹ́ tẹ́ ní òdòwú ìyá rẹ̀ membership rẹ̀ kò wá sí ìlú tí ó lọ pọ̀ òun dominate gbogbo ẹ̀ kọ́lá bó wà ní Saudi yẹn náà torí gbogbo nǹkan àgbáyé ni náà fi delegation tí Senegal bá yẹn wá ta ló láàmì lákàtọ́ yẹn ni nìyá sí wa ń bẹ̀ ẹmọ yẹn rúbá ìwà torí pé Saudi nìkan kọ́ ló ṣe kí ni kọ́ ló wà mẹ́ pínlẹ̀ òkè ẹgbọ́ yìí sára Egypt tó bá yẹ̀ wá ẹn tó jáàmì lákàlù tí wọ́n náà ní bí àwọn màṣàyíkẹ́ àríta ti jẹ́ náà ó sì gbérù pọ̀ yẹn àṣẹ àrí pọ́ńbélé ní ó ṣe kí ni yóò jẹ́ dúró kọ́tọ́rù bá fẹ́ nìyàn wọ́n lè fẹ́ ní ṣe dùkúrù kọ̀dọ̀ wíwá gbogbo òjìjọ pàdé nù ọ̀rọ̀ àwùjọ ọ̀rọ̀ àgbáyé ìgbàmẹ́lẹ̀ tẹ́kì ìṣẹ́ mi ìyẹn lẹ́bìnrin tí ó wà nù àkọọ́lẹ̀ ọ́bìsọ́tà alámi islamic mami tó yàtọ̀ sí ti àwọn ayé kìbárù dòlàmọ́ sùdíyà tó kọ́ sáwọ́dì nìkan gbogbo àwọn àti nígbẹ́ nìkan ti bàá pé jẹ́kẹ́ tó ké àkídà rẹ̀ wà sọ̀híyà àbí tó bá àpálá ọbẹ̀ lókù ṣùgbọ́n tàgbáyé yẹn kẹsẹ̀ pẹ́ nìkan lónìí ẹni rò pé àgbáyé kákà fi ní kẹtígbó wípa gbogbo apọ̀ ni so ó sì wà dì sín ó wà mọ́kà ọ̀kọ́rù wọn ní àbílẹ̀ tó tóbi tó tóbi so jẹ́ pé ẹni tó jẹ́ Aminul Am General Secretary ilẹ̀ ni ó wà Sheikh Dr. Abdul Muhsin Turuki ni wọ́n jẹ́ tó rẹ̀ káàbáyé síwà wọ́n ti ní amínúlá amúmíns so bó ṣe wà nìyẹn ìyẹn ni tó tó lẹ́rìí pé lágbájá àjẹsọ ti lágbájá àbí ẹgbẹ́ rọ́bìtọ̀ ọjọ́ pàdé ń bẹ̀ nǹkan gbogbo àgbáyé ni wọ́n fi mọ́ ní àjọ ẹnìkan tó kíni wọ́n fi tó ìdíkò fẹ́ sọ nìyẹn sáré kẹlẹ́mọ́ ẹlẹ́ náà aspect kan pé lu wọn ló ṣe kíni ló wà torí pọ̀pọ̀lọpọ̀ fìnáǹsì ẹ̀ náà sáré náà fìnáǹsì ẹ̀ so tó yẹ káyẹ̀ mọ̀ nípa rọ́bìtọ̀ ni ìwọ́kẹ́ ìkọ́ ìyá sí jí òkú ti kíní kan bàbá gúnmí ti wà náà kíní wọn rí bàbá gúnmí tó dá ìfàlálẹ̀ ó ti wà mẹ́rin fún nàìjíríà so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ara wọn ti wọ́n jẹ́ ọdún ní rọ́bítọ̀tà alámìlì islami wallahu a'lam naam Yeah bákanáà àrùkú àwọn àfikàrí tàbí kò já sí àgbèrè pàtàkàrí òní ò já sí ààrí kẹ́kẹ́ ṣe àbẹ́rẹ́ ká tó sì kẹta ìyẹn ò bá mú ẹni mo bèèrè ni pé ẹgbẹ́ kó ti mọ́lá kókè lọ́dọ̀ onísúnà wọ́n fẹ́ farabalẹ̀ tí ó mọ́ ṣe káìkú yẹn lọ abẹ́ni tó fẹ́ sùjú tí ó tún fẹ́ fi dùáwò sí ẹ̀pá wọn ní yóò mọ́ dùáwò kẹwàá ti ṣe bí mẹ́ta ó ti tán káìkógbò àdúrà lèyàn oríṣẹ́ aléyìn ẹ̀nà ṣùgbọ́n nígbà tó pé ẹyọ kẹgan àti ṣe é ṣe gíní ó dogun ìyóhun ìyára rẹ̀ ti kọjá là kí ẹ mọ́ kírun lẹ́yìn wallahu a'lam naam tẹ́ nínú ìbádà kan ní iṣu àbí so bóyá a ti sọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú dáwàlẹ̀ kan à ń lo máìkì à ń lo kíníkà à ń lo íńtánẹ́ẹ̀tì kìíṣù wọ́n ní bọ̀tí irinṣẹ́ náà ní subha tẹ̀sùbá táwọn èèyàn ló ni irinṣẹ́ ni bọ̀tí a rí ẹ̀rí lọ́dọ̀ anábẹ̀rẹ̀ sọ́lá ẹ̀kẹ́dìnnábìl àmẹ́mẹ́l ẹ fọwọ́ yín ìkaná ọmọ ṣe ọmọ kí o ṣe kò fẹ́mí nígbàtà ń sàlàyé àdéṣì pé ẹ̀kẹ́ dínà ìbìlà àná mi bó láti mọ̀ káwọ́ ó ní bàbá kọ́ àwọn pé ètò ń jẹ́ ákìdù ní pé ká mọ̀ ta kókò ká mọ̀ dé kì í fi kí yẹmọ̀ tó bá ẹlòmíràn mọ̀ká láti lè bá yóò báyìí ló jẹ́ kó mọ̀ rí kó máa parí ẹ̀ ní dídé ilé ní mọ̀ jẹ́ ákìdù kì í fi kí yẹmọ̀ ká báyìí kó mọ̀ tú kó mọ̀ fi dé báyìí yóò mọ̀ jẹ́ díje anábì sọ fún àwọn sọ̀hábà rẹ̀ pápájọ́ àwọn obìnrin anábì ní ẹ máa fọwọ́ yín ká fa iná húnná mustan tọkọt torí pé àwọn wọ́yí náà ní bèèrè ọ̀rọ̀ ní ọwọ́ wọn dánábì sọ sàwárà àwọn àṣàrù tó pọ̀ ẹnìkan mú kúta ẹnìkan tó kí nìkan bọ̀tí ọ̀pọ̀lọpọ̀ náà àṣà àgbádánù àfáàmì àṣánà ní ọ̀sùgbọ́ ọ̀pọ̀lọpọ̀ ní pẹ́dánù náà bí tó tún wájé kó kílẹ̀ tí wá ní hadisi tó wà ní musnad imam àbí sunanu darimi bẹ́ẹ̀ mọ́ muhammadu náà ashari àti abdullahi bin mas'ud ọ̀dẹ́ alátàlá àníwọ̀n nígbà tá abu musa al-ashari ráwọn yẹn ta kójọ kí wọ́n ń ṣe ẹ̀ka kìnnì kan subhanallah 1000 takuran ọjọ́ tọ́kọ́ òkúta lẹ̀ òkúta yìí kí láà pè irin kí ni irinṣẹ́ ni mọ̀tútù wọn ká sábà bí ìtúká nǹkan méjì ni ìkójọ wọn tọ́kójọ àti tọ́kólẹ̀ àìpẹ́ sàábé òmọ̀lànà káwà wálẹ̀ àwọn àfá àtọ́gbà kó mẹ́ ẹni tó bá rí iṣẹ́ fáwọn àsáàrù mẹ́ta rí o kẹkàlẹ̀ mọ́mú ṣàwọ̀ká nínú tàbí ní pé ẹ̀mí gbà pé ẹ̀mí ajáre náà sí gbé ẹ̀mí wọlé wọ́n kàn ní kò dáa tó ní ìyẹn ni tí àǹfààní sọ ṣe kò fè mí ṣe ṣégun bá sí wọ́n ní kò dáa tó wọ́n tó bá ní nínú iṣẹ́ wà kú bó ní ó ṣe lò ó ẹni tí ó tálólò tẹ̀sùbá àtọ́tọ́ rí irinṣẹ́ tó tìjọ tó jùnú ní òun sì dé sàkárì mọ́ èyí tó fàì ní ọmọ ẹ̀dẹ́ kíní ní ọmọ wa àdìsọ́kàn mọ́ agbẹ́gbẹ́ tẹ̀sùbá eléyìí àdúrà tàbí kíní tàbí fi ṣe ẹ́ tàbá tí lókò tí gbà ẹni tó bá súnmọ́ àfáàrí yóò tún ní tẹ̀sùbá kan káàs àwọn eléyìí ládùn àbá dojú ẹ̀ làmọ́ lò yóò tún sọ èdè kárí mi náà lọ́dún àkọ́ àyẹ̀ tún sọlẹ́ ìbá gbogbo àwọn ọmọ fásitì iná ìdí wọn tí ó bà lẹ́mí ẹ̀ ní pé kí ẹmọ́ sókí ní ẹmọ́ ara kọ̀sí tó jọ Sheikh Bakar Abdulsaid wọ́n sọ́tàn rẹ̀ tọ̀tàn rẹ̀ débi pé ah, àwọn máa ń tún nǹkan dé sálẹ̀ kòkó ní a ní lánàá yìí gan kìí sí lánàá wa mùsùlùmí nígbàtẹ́ bára wọn kátólíkì ní sábà ń fa lọ ọjọ́ ilé ìkọ́sí àwọn mùsùlùmí náà mùsùlùmí ní kọ́sí wọn àwọn náà ní kéèkéé àwọn mùsùlùmí tẹ̀sùbá o ìlànà tí èsè ìlànà wà yíò gan ara àmì pé kò dáa káyàpá ìlànà wọn so kìí sí tẹ́ kí yí èyàn mọ́ àwọn bí ìgbà pé nǹkan fẹ́ dàrú mọ́ ọmọ kékeré lọ́wọ́ ó lo kí ni ìṣáná tó bá ti lò sáná tán kọ́ ẹ̀hẹ́n àbí ìdérí coca-cola ọ̀dà sẹ́gbẹ́ kan náà ni ọ̀tà àwọn èèyàn ti mú tẹ̀sùbá ti mú nìkan èyí tó fàyè ní ó mọ̀ wá tẹ́lẹ̀ fẹ́ látọ́ ni wọ́n náà mú bí àwọn ìgbálẹ̀ tó mọ́kàn jẹ́ so gbogbo orúkẹ bẹ́ẹ̀ fi ẹ̀pẹ̀ tí ó bá mi ní wọ́n láàrín náà ẹlẹ́kùnrin jẹ́ àtẹ́kọ́ àpá alámìlì ìsìlámi bẹ́ẹ̀ ni a náà fàtà wọ́n náà bú sùn mọ́ ní àwọn kọ̀rọ̀rù lọ́wọ́ rọ́bítọ̀ pé mo ní àwọn kíní wọn èmi wà lórí nẹ́ẹ̀tì wọ́n jáde ọmọ tí bí mọ̀jálà bá àti tí bá ti fi mo ní bí almost thirteen kan fatuwa mi tó dẹ̀ ewa mi tó máa tọ àwọn àfáà mi àwọn dókítọ̀ mi ọ̀pọ̀lọpọ̀ dókítọ̀ yẹn ọmọ sáwọ́dì náà máa gbọ́n gbá bá mọ̀rán bá jòkó lórí nǹkan kan bá ti máa ń ká ti àwọn ayájú kìbárù láti wọn náà pọ̀ pápájú àwọn iṣu tó bá jẹ́ tuntun àwọn ọ̀sán bá ń gúdú mẹ́ dáadáa torí pé àwọn afá tán máa lò ọ́n lẹ́yìn ìgbà tá bá ti jòkó conference aspect yẹn máa dẹnu ọ̀rọ̀ mọ́ní ájì lókàn léwu oríṣiríṣi àwọn iṣu tó lágbára eh, kí ni iṣu tajanus eh, kéèyàn lọ sí tajanus bí jìnsíyá ti gàrìbíyà ní táyẹ̀ máa fi ń sayọ̀ lẹ́nu ọmọ ọmọ UK ọmọ kìnnìkan kìnnìdájẹ́ gbogbo ẹ́ṣù bẹ́ yẹn ọmọ tẹ́bílẹ̀ lánàá báyìí kìnnìdájẹ́ àwọn àwọn mọ́sára tó ní agbá tó yí ọmọ tírí ilẹ̀ dáadáa tí wọ́n náà ká àwọn mọ́sára ìlágbára so bó láti fi ka àbí basman bó láti fi fi rinlẹ̀ pé ẹni yẹ bí ni tẹ́bí bá fẹ́ dàrú sálẹ̀ fi tọ̀mpẹ́tà sọ̀rọ̀ dẹ̀ kọ ẹni tó kọ báṣù yẹn wá ìbá ìbá ìbá ẹ̀dẹ̀ tó múrò yẹn àgbáyé dájọ́ ìbò ó nígbà tí kí ni wọ́n máa jáde ìkọ̀kan gbàngbàrà wọn báyìí ni ẹ máa fi òyìnbó díẹ̀ parí ẹ̀yìn ẹ̀kà sọmọ ará ẹ̀sìn nǹkan sọ náà báṣù yẹn lóyìnbó ọlọ́pẹ́ wọn múlákà náà ìgbà mìíràn máa gbé fatuwa bí àwọn àbábùnú báàzì àwọn mẹ́tọ̀ tí sí ọwọ́ so ní tó tó máa ṣe ẹ bá rí bí magazine máa ń ṣe bóyá bóyá oṣù mẹ́rin mẹ́rin àmì ló máa ń jáde wọ́n sáà pé lásìkò gbà yẹn kó wá gan so èmi àti alimọ́n kùtù bí ń gbẹ̀yìn ìgbà táyẹ̀ ń tàtẹ́rà ní ẹkọ wá láti kánò àbí ní ọ̀pọ̀lọpọ̀ àti ìbá tó ń dún ní ẹ̀tẹ̀ ẹ̀dì gbogbo ẹ̀mí tó tó tó tó ṣe sọ́lá àlà náà lẹ́yìn ìlú máa jòkó àdúrà yẹn ni fẹ́ẹ́ tìláwà lè mọ̀ sí lẹ́yìn àbí máa lọ tó tó ń àti sọ́dá kan dá ọkọ̀ yàbí èyàn dẹ̀ fẹ́ yẹn ṣe sọ́dá kọ̀ fúta ní ẹ̀yìn ìbá náà máa ń ṣe yẹn náà sáà fẹ́ kárúkọ ẹ̀fẹ́ ọmọ bá sọ pé ẹrú ọlọ́run kọ̀bá ìpé ẹ̀rẹ́ lè ẹmú lọ́bá ní ẹrú ọlọ́run ẹrú ọlọ́run <laughs> tí ìbá wá kú pé àtẹrú èyàn ò fẹ́ ìgbà tó bá ju máìkì kéèyàn fi gíní kéèyàn fi sọ́dá kọ̀ dẹ̀ kì í fi gbàtọ́ bá ń sọ̀rọ̀ nìkan ní kéèyàn fún sọ́dá kọ̀ ibi tẹ́lẹ̀ mi aburú dé wájú báyìí kílẹ̀ tọ́ sọ́gbà tó jùlọ kílẹ̀ ọmọ ẹ̀tọ́ kí ní ẹ̀kátọ́ kápẹ́ àwọn bàbá ó tún lè torí ẹ̀tàn ilé ń fún ẹlẹ́bi púpọ̀ tó pé àwọn èèyàn tó ń bá dìlì tọ́bìrì wọ́n nìyẹn wọ́n bá dá ọkọ̀ ẹlòmíì kò ní tí mọ̀ pé òun ṣe dáadáa ẹ̀ kẹ́kẹ́ mọ́ kan ní pé ìyá ọkùnrin mọ́ wọ́ wọ́n bá tẹ́ ń dákan kẹ́ mọ́ kàkún mo ṣe ẹ̀kọ́ rí nìyí so tàbí bá ṣe dùáwò yẹn ìyẹn kẹ́yẹ mọ́ dùó rẹ̀ tí ẹ bá sì dùó kẹ́yẹ mọ́ ṣe nǹkan mi lọ kán náà pé kàwọn kọ́lé yẹn ṣe èyàn ti láwọn tí àbẹ́yẹn ṣe àṣkárù kẹ́yẹ wallahu a'lam subhanakallahumma wa